kábíyèsí. òkìkí súnmọ́ yìí. ó sọkùnrin ni o bàbá rẹ ti papòdà o. Eh, bàbá mi ṣe kí ni. báàmì bàbá rẹ ti jáláìsí. bàbá mi jáláìsí. kò dá mi lójú pé bàbá rẹ ti kú ẹ fún lásìkò díẹ̀. ẹjọ́ fojú ara rẹ̀ rí. fojú ara rẹ̀ rí. àmì àkànwó ọjọ́ kú yín ò ti pè torí orí pípẹ́ báyìí lórí ogbó bìrìpẹ́ bìrìpẹ́ lómi ọkọ̀ dànù wọ́n ti wí wọ́n ní bẹ́ẹ̀ láyé ṣe ni ọ̀nà sokùn ni wọ́n dífá fún wọ́n fi lẹ́nu ìjọba lóde ọ̀yọ́ ikú rúru àmọ́ kọ̀sùn rúru ikú pupa ní kọ̀sùn pupa èjì ọ̀bà ní kó akunlẹ̀ pàrọ̀ dòdòdò adífáfú tún ti sọkọ ewúrẹ́ àti gbẹgbẹ gbòógì sàtí sọkọ àgùntàn adífáfú kọ tẹgàlàjà rúru ọkọ àgbẹ̀bọ̀ funfun ní funfun ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí adífáfú ọjà tẹ́ẹ̀rẹ̀ ọmọ egungun ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí adúláfà ọlọ́sàn ní ọmọkùnrin ẹ̀yìn wọn náà ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí adúláfà gẹmọkẹ́rẹ́ ọmọ agẹmọ náà lóhùn òrìṣà ló pamukẹ́ ó dákun rẹ̀ sárọ̀ òrìṣà parọ́ ó dákun rẹ̀ sàkúkẹ́ ọmọ ojú wa ń sá kìrìjọ kìrìjọ ọmọ tó ń já kìrìjọ kìrìjọ pẹ̀lú ẹni tó kó má fòun nígbà tẹ́ ẹ wà láyé ẹ bá mi sì má jẹ̀mú kan ẹlẹ́gbọ̀n agbára ńlá kan ẹ gbélé lọ́wọ́ bàbá mi ẹ̀ tí ì fún mi kẹ́ tó lọ agbára òun náà dà. ngbà tí wọ́n ìwọlé mo lérí mo lẹ́ka mo ní bàbá mi tí kù mo wá fẹ́ kẹ́ bá ń jáde kẹ́ yọjú sí wọn kí wọ́n lè gbà ń fún yóò ṣe ọ́ kàyéfì o àmọ́ tí n bá láti ibi tí mò ń lọ yìí mo ṣàlàyé fún ọ mo fẹ́ sáré délé àwọn Aníkúlápó ló ń bọ̀. Òkùtì ìgbín ló dúró Òkùtì ìgbín àfi bí olúmọ o ìgbín ló dúró Kútì kan ó sì kuti ń bọ̀ wá kú lọ́jọ́ kan má lọ mọ́ a lọ níjọ́ kan kò ní dé alágẹmọ tó ní ìpẹ̀lẹ́ ìfúnpá bèrètàsé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ kiri bèrètàsé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ kiri bó pẹ́ bóyá òkú mọ́ máa kú o ọ̀nà lè jìn kúkọ̀ yìí ń bọ̀ wá rí kú e ọ̀nà lè jìn kúkọ̀ yìí ń bọ̀ wá rí kú e rọra ṣe alágbára sí mẹ́dọ̀ rọra ṣe alágbára ṣe pẹ̀lẹ́ bó pẹ́ bóyá òkú mọ́ máa kú o ọ̀nà lè jìn púpọ̀ ìbọ̀ wá rí kú e ọ̀nà lè jìn púpọ̀ ìbọ̀ wá rí kú e ọ̀nà lè jìn púpọ̀ ìbọ̀ wá rí kú e. Okuti. Jìgbì ló dúró. Okuti. Jìgbì ló dúró. Okuti. Jìgbì ló dúró. Àfi bí Olúmọ o. Jìgbì ló dúró. Kútì kan ó sì. Kútì ń bọ̀ wá kú lọ́jọ́ kan. Má lọ mọ́. A lọ níjọ́ kan kò ní dé. Alágẹmọ tó ní ìpẹ̀lẹ̀. Ikú pa. Bèrè tàṣe ọ̀pọ̀lọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ kiri. Bèrè tàṣe ọ̀pọ̀lọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ kiri bó pẹ́ bóyá òkú mọ́ máa kú o ọ̀nà lè jìn púpọ̀ yìí bọ̀ wá rí kú e ọ̀nà lè jìn. E. ó jàre ǹlẹ́ ọmọ ṣeun tó ń mójúlé kókó pèsè dèmí ń wó yàrá bọ̀ bí wọn ò bá tètè dé mọ́ mẹ́sẹ̀ náà jẹ́ jẹ́ oyẹ ní ọmọ ẹni jẹ́ oyẹ ní kí ọ fún ọ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. mo bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ni o ṣeun ọ̀kàrẹ̀. ẹ bá mi mo ń lọ mo ń bọ̀ lọ ba ọmọdé jẹ́ hmm. àmọ́ mo lọ mo bẹ̀ mi ọ̀bọ ọmọ jẹ́ o hmm. gbogbo bẹ́ẹ̀ tí ní a ṣe pátá ńlá ṣe ó sì dá mi lójú pé yóò rí bó ti yẹ kó rí. kò lè mọ̀ rí bó ti yẹ kó rí kó o tó dé ní gbogbo òye rẹ ti yé mi èmi sì ti mọ ohun tó o bá bọ̀. òkìkí tún ti wá ba ilé yìí ìgbà tẹ́mi rẹ̀ yá. Ah, ah, ṣókìkí ń lo kánà kò ní. Hmm. òkìkí wo ló wá jábọ̀ fún mi bàbá òkìkí gan fúnra rẹ̀ ló ti wá sọ́dọ̀ mi ló ti ṣàlàyé fún mi òjijì rẹ̀ ti dé yìí ó ti jẹ́ mọ̀ yìí pé òun ti donílé donílẹ̀ nísàlẹ̀ èèpẹ̀. Ah, bá mi kò yé ni bíi ti bó ṣé bàbá òkìkí kó mú òjijì ara rẹ̀ tún wá bá yín sọ̀rọ̀ níyì ni. àwọn òṣèbó ọmọ kémi ni àdáfèrè ìṣọkùnrin rọgọngàn dìgan gbogbo ara kìkì oògùn ayé náà òdì fọmọ ẹni tí oògùn àṣùbí arúgbó bá orin ẹgbẹ́ ọmọ kọ́ mi lo oògùn. ṣé bóun náà mọ̀ mí ó mọ̀ mí kò lè mọ̀ ṣe bẹ́ẹ̀ wò mí ó wá dágbére fún mi. ṣé wo mọ̀ pé gbogbo òsìnkú tó o bá ti ṣe ni ó mọ̀ ṣe légbè lẹ́yìn rẹ ni gbogbo wọn ni wọ́n mọ̀ sí ọ. bàbá òkìkí ọ̀rẹ́ mi ṣé wípé èmi wọn jọ máa kọ́ wọn rìn ní báyìí. bẹ́ẹ̀ni. báà mi èmi ò fẹ́ ru agbára yìí o. wò mí mo sọ bẹ́ẹ̀ mọ́ orí ló bá ọ ṣe. ṣùgbọ́n olùrànlọ́wọ́ rẹ̀ ní báyìí ó wá ti ìsìnkú mélòó tó ti sin tó ti ṣe. Eh, mo ti ṣe méje báyìí. <laughs> kárí ọmọ akin ó di dandan káwọn méjèèjì ó mọ ọrùn lọ́wọ́. oúnjẹ rẹ̀ dùn tó ti yín o. Ah, ẹ ká sàn. kí ló dé Chama wa dẹ̀ ń pè yín látẹ̀kùn ẹ̀ dáhùn kí ló dé yọjú sí chairman wọn fẹ́ rí yín náà. ọ̀nkun ah, ẹ má bínú èmi àti èèyàn jọ ń jáde ni. kí ló dé ibo lẹ ń kan jù lọ ó pé ẹni ní sọlá ẹ kàn yọjú sí chairman mi náà bàbá àgbàlagbà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá mi sọ fún chairman yín pé kán má bínú tó bá dijọ́ mi tàbá tún kọjá mo lè dá wọn lọ ẹjọ́ èmi ati bàbá ọkọ mi. àmọ́ mi ẹ kàn rí chairman wa ní kẹ́kànjọ́ sọ̀rọ̀ ó ti tó. ọ̀nkú ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni after all yorùbá la jọ ń sọ lẹ́nu mi ò ṣègùn náà mo lẹ́nu àtẹ̀yàn jọ ń jáde ni ẹni kí wọ́n lọ rí chairman yín for what. ẹ dákun láyé wẹ̀dà ẹ mọ̀ bínú ṣe rí bí ẹ ti dó e àǹtí ìyàwó ọ̀nkù mi Bádéjọ ní a sì ń lọ ibìkan ni kódà ọkọ wọn gan ti ń dó dé àmì tá à ń lọ. àbúrò mi gbẹ sọ̀rọ̀ àǹtí ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ah. nípa ọ̀rọ̀ tá à ń sọ lọ kí ẹ̀fọn dúdú tó bù wá jẹ ṣó ti yé. ọ̀nkú ṣe mọ̀ pé bàbá ọkọ mi lè ń bá sọ̀rọ̀ yẹn ọwọ́ inú ló ń wà ṣe ṣàmà bó ṣe rí lásán ó kó yín jẹ ó fẹ́ràn yín gan kẹ́kàn rí kẹjọ sọ̀rọ̀ ni. ogun ni ó pa chairman rẹ ogun náà ni ó pa ọ laka iye ilé ọkọ lọdọdẹ mọ kó kodò tí rú mi nìyẹn ni ó fẹ́ jẹrẹ rẹ. àmín. ṣẹ́gun araba bí ọkọ ya oṣù dúdú tí bolójó lẹ́rù ni ó gbẹ̀rẹ̀ yín yílẹ̀ ká dáa fún ọ àti jam. táwọn bá sọ̀rọ̀ kó dáa fún ẹ inú ọ̀tá ni. ọlùmí. ẹ ọlùmí. lẹ̀. madam ní àbí o ti máa ń gbòòrò okùn ni o máa ń là láì ní ikú gangan lórí ìṣòro nǹkan tó rọra fi ṣe ṣàrọ̀ra túlẹ̀ jẹ́ láìṣe bẹ́ẹ̀ wàá jẹ̀yà láyé àyà. wọ́n ti máa ń sọ wọ́n lẹ́yìn ààrẹ èkó ṣẹlẹ̀ mọ́ rẹ́yìn jẹ òní náà lọ́ọ́ fi dópin àṣemọ náà lẹ́ṣẹ̀ lónìí. ṣàtúlẹ̀. dákun tí wọn bá túlẹ̀ tí wọ́n bá dèwọ́ náà mọ́lẹ́ nǹkan. ṣé wàá gbọ́ bí tẹ́ ti nakú rí. Ah! Baba kọ mi bàbá kọ mi bàbá kọ mi. ẹja lọ ẹja lọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. wọn ò lè kú wọn ò lè kú wọn ò lè kú wọn ò ikú ikú you see now orí ẹ ò pé i been telling you torí ìjẹkújẹ tẹ fẹ́ jẹ ẹ máa rí chairman yín tó ń wọgbó lọ ẹ máa sọ pé chairman ẹ máa lọ ẹ máa lọ ṣé ibi tó fẹ́ kí n torí bọ̀ rèé mo ń sọ fún ẹ lẹ́yìn ìyàwó mẹ́rin o tún ní tojúbọ̀ karùn-ún o ní kò sí problem ṣé problem ò dé now ṣé mi lè yàn kán máa gbá létí báyìí ń sè é òun làmẹ́ni tó ń gbá yín létí yẹn ikú tó bá padà dọ́dọ̀ mi ayé ẹ bàjẹ́ àti ìwọ náà Maida, ẹkùnrin. Báwo Maida? Ṣé ń jáde ni? Mo ń jáde ni. Ah, ẹ má jáde nítorí gbogbo mo fẹ́ rí yín, ẹ jẹ́ sáré rí yín. Ó wà very very important. Ẹ kò dé. Ah, ó wà ní tí mo rí lè ní ìrírí ẹ̀rí láyé mi. Excuse me, ẹ dájọ́ lọ́dà. Ah, ọkọ ní kó ń bọ̀, ọlọ́run fẹ́ sáré yàǹdó kan ń bọ̀. Ń bọ̀, hmm. ó dẹ̀ ní kò sí kankan. Nǹkan wà. Ok wait, nǹkan tó ń kó lè ṣẹlẹ̀, ṣèbí wájú mi ló wà, abẹ́kọ̀, hmm. wàá farabalẹ̀ báyìí, ok? Hmm. Yẹ́n mi ṣó. Okay. èmi ò mọ nǹkan tó ń lọ ṣe mo ò mọ nǹkan tó fẹ́ lọ ṣe ní village lájọ́rí tó ń lọ ṣe lábúlé yẹn ló máa ṣàlàyé fẹ́mi mi tí wàá jẹ́ kó yé mi dáadáa one wáṣẹ́kọ̀ yìí olówó parí ìwé ẹ̀ ọlọ́ọ̀dẹ fún ẹ ṣe ó wá kàwé náà tán ó tún wá rí iṣẹ́ gidi ó ń ṣe wá dọ̀sán ọgọ́ yìí ó wá dé pé ah bọ̀dá mi èmi ń lọ abúlé wa o one kò ń ṣe pé bóyá greek lórí rẹ o kábà ní bóyá ẹ̀gẹ́ ló lọ́gbìn àbó ń lọ́gbìn rice àbó fẹ́ lọ dáko ẹ̀pà n tó ń lọ ṣe just tell me jẹ́ kí mi mọ̀. uncle ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ti ń rò ṣe rí ìpinnu mi àti padà lọ sílùú wa tí mò ń gbà lérò bàbá ló ránṣẹ́ pè mí o wọ́n sì ní mọ̀ bọ̀ ní kíákíá ni. irúurú jàtijàti wo ló ń pa yín náà èyí ah, ṣe máa ń parọ́ tí ò bò tí bàbá fẹ́ ránṣẹ́ pé kò wá rí àwọn lábúlé mi ló máa ránṣẹ́ not even you wọ́n á sọ fún mi pé bá mi sọ fún àbúrò yẹn pé mo fẹ́ rí ọ níjọba yìí ó ṣe wá nǹkan mi sọ. kì í ṣe pé wọ́n ránṣẹ́ pè mí báwọn náà wọ́n kàn kàn sí mi ni. So sori wọn kọ sí mi wọn kọ sí mi ìyẹn kọ́ ní iṣu tó wà lẹ́yìn o bí kò ṣe n tèmi ń bí o ìdáwó kan pẹpẹ ni kí ni lájorí tó ń lọ ṣe ní village gan-an tó sọ pé ẹ orí ẹ bàbá kàn sí ẹ n tó ń lọ ṣe gangan ni kò yé mi sẹ́. ń dáná òǹkú bàbá ti ń rebi àgbáre o wọ́n ti ń kẹ́rù ọkọ̀. wọ́n sọ ẹgbọ́n àti fẹ́ kú ni. bẹ́ẹ̀ ni ọkọ ọ̀rọ̀ mi ò yé èmi náà mọ̀ mọ̀ ẹ ṣáà mọ̀ pé iṣẹ́ ìṣe ìdílé wa àjogúnbá àti àní àti ṣètò òsìnkú àwọn èèyàn kódà ọ̀nkú èmi gan ni bàbá ń dúró dè kí wọ́n á fi wọ́n sọ́kọ̀ ọ̀bì àgbà ń rí o. bàbá ọkọ mi kí ni mo gbọ́ tẹ́ sọ yẹn ẹ̀ ń lọ sábúlé ṣé tèmi ní báyìí ti bá dé láti ibi tí mò ń lọ. àǹtí Désọlá ká ní kí n ṣe ní tí èmi àti ọ̀nkú ń sọ ni èmi àti yín gan ọbàjọ kẹsẹ̀ lẹ́sẹ̀ kí n mọ lọ báyìí báyìí ni. ah no no no bàbá ọkọ mi ẹ ṣàfẹ́ dáyún sílẹ̀ nínú ilé yìí tẹ́tẹ́ hmm? mọ̀ pé ah, tẹ́ bá ti lọ ah, èmi ni mo máa mísì yín jù o bí ẹ̀gbọ́n yóò bá tiẹ̀ mísì èmi máa mísì yín o ah, oh, lílọ yín kò dùn mọ́ mi rárá dùn mọ́ mi rárá rárá. Eh? ṣé ṣé ti wọlé wọ̀de tèmi àti yín jọ ń ṣe ni mo fẹ́ sọ àbí ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ tèmi àti yín jọ jáde àbí ti àwọn adigunjalè tó wá sínú ilé táwọn gan gbà pé wọ́n bá ọkùnrin tẹ́tẹ́ mọ̀ pé tẹ́ bá sílé tó bá jẹ́mi àti ẹ̀gbọ́n yín nìkan la wà ń lé ẹlẹ́gbẹ́ pé obìnrin làwọn méjì ta wà ń lé ni. ṣé o òkè ṣé èmi ni wọ́n pè lóbìnrin yẹn. mi ò sọ bẹ́ẹ̀ o. àwọn bá ti fẹ́ sọ nǹkan ṣàdúgbò wà ló fún lọ́rọ̀ sọ. àǹtí Désọlá lójú mi àyìn náà lè jẹ́ sọ̀rọ̀ ń kú mi. ẹ wo bàbá ọkọ mi ẹ fi ẹ̀gbọ́n yín sílẹ̀ jàre ẹ ṣáà má fojú wa sọ́nà. ẹ̀yin apẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́. ẹ wo bàbá ọkọ mi ẹ fi ọkọ yín lẹ̀ jàre. ẹ lọ lè jẹun. kúmú yìí o ó yá móbì kan. àwọn hmm, ifá ó yá móbì kan. ó yá ẹ bá nu ẹ bá nu ẹ má nu ẹ má nu ẹ̀yin tó láyé ẹ gbọ́ o ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbá ohun gbọ́rọ̀ tó sorí kodò tí ò ṣomi ìbá ìyábọ̀gbò tó sorí kodò tí ò ṣẹ̀jẹ̀ kúmúyò. o. awo ifá o. o. kúmúyò. bàbá o. awo ifá o. o. kúmúyò. awo ń bàbá. awo ifá o. bàbá mo ń jẹ o. ẹ̀mẹ́ ló mo pè yín. ẹ̀mẹ́ta ni bàbá. lẹ́yìn tẹ́ ti wá jobi yìí ẹ̀yin méjèèjì ti wá di nǹkan kan náà báyìí o ẹ ti di ara kan ṣoṣo kúmúyò ìfun rẹ ó ti wá ń bẹ ẹnu awo ifá báyìí o awo ifá o ìfun tiẹ̀ náà ti ń bẹ ẹnu kúmúyì báyìí ẹ ti wá di nǹkan kan náà ẹ ti di ẹyọ kan ṣoṣo ẹ ò gbọ́dọ̀ dẹ́lẹ́ra yín o ẹ ò gbọ́dọ̀ dẹ́lẹ́ra yín o ẹ ò gbọ́dọ̀ dẹ́lẹ́ra yín o torí ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ó dìmùlẹ̀. ó dáwó. ó dìmùlẹ̀. ó dáwó. ó dìmùlẹ̀. ó dáwó. òkìkí àtaníkúlápó àwọn méje ó wá wọlé báyò láti wá ṣe àṣekágbá orò tá a ṣe fún yín lẹ́yìn náà lẹ́yìn méjèèjì lẹ́wàá dẹ̀ẹ̀dì alákòóso òòṣà tẹkú mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn aṣíwájú yín lágboolé yín. àríkó dákun mọ̀ jẹ́ ká fọ̀rọ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ yìí Ifá gangan lọ́wọ́ sí. wòmí wò mo ròde ifá kan lọ́sẹ̀ tó lọ gbàrà tí wọ́n sọ fámọ́lẹ̀ báyìí ọ̀rọ̀ mi gan ló jáde lójú ọpọ́n hmm. ifá fi ń tọ́ka sí mi wípé ìrìn àjò kan bẹ lẹ́sẹ̀ mi tí mo fẹ́ rìn hmm. pé bí n bá ilé ìrìn àjò náà wọ́n ní wọ́n làwọn ó lu pé ìrìn àjò tó dáa ni láláì wàá mọ̀ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni ìrìn àjò òun ó ti wáyé. ṣé wọn náà rí nǹkan ifá já náà nù ún ní tèmi ń bọ́ ọ sọ gan rè ṣé orí ilé kò tèmi ti wá lọ́dọ̀ wa lọ́hùn kò fẹ́ẹ̀ sí babaláwo àbí oníṣègùn kankan dàbí alára eh? eléke lọ́pọ̀ jù nù wọn. ṣé lóòótọ́ ó nírọ́ ni án èmi rẹ ìwọ rèé ó purọ́ lọ́pọ̀ jù nù wọn mo ṣáà ti dọ́hùn rí omi tírù rẹ ìbá lọ sí èkó ìwọ tó mọ fátọ kóná yanayana yìí. Hmm. èyí babaláwo tó mọ iye odò tó wù ní ọpọ́n fa. ó dáa fún ọ. babaláwo ti forí aláṣejù sẹpẹlẹ tó o bá lọ ọhún ọ ṣàwọ gbèrú ni o ó gbèrú o sẹpẹ ìfọ tàtẹ kò kéré wálé. ìfọ ò kéré tọpọ wálé ni hmm. ó ṣàwọ gbèrú ni o. ọ̀rẹ́ mi ó sì mọ̀rẹ́ tó ní o pé mi à ní fáníkùn bí ìyèrè <laughs> wọ́n mọ̀ dàbí ẹni tí ń dẹyọrọ ni o ṣeun. bí bàbá rẹ̀ lé àdó máyà gbàpò má tẹ̀lé èmi ò gbà ọ̀là látàdórele. látàdórele. bàbá rẹ̀ lé àdó gbà kò má tẹ̀lé. gbà kò má tẹ̀lé. èmi yóò gbà bá ọ̀la látàdórele. ẹ ṣeun ẹ ṣeun ọ̀rẹ́ méjì bíi ọmọ ìyá ọ̀run mi làbára àgbọ̀nà ègún ó tì yín lẹ́yìn ẹlẹ́ṣẹ̀ ọyán ẹyin ògúnláka ayé ọ̀ṣìmọ́lẹ̀ yóò ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn yín ẹ ní rí ìjà ṣàngó ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹ wẹ́wẹ́ má yọ ọmọ ọjà bọ́rọ̀ bá ká ni lára ìnàró láti sọ inú mi tiẹ̀ kọ́ dùn pé mo pè wọ àtọ̀rẹ́ rẹ jẹ́ mi. ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí ò kàn àmọ́ mo fẹ́ kí ó ṣe tí rẹ ni kí wọ́n náà gbọ́ òun rèé àníkú nígbà tí ó gbé àkóso ìsìnkú lé àbúrò rẹ lọ́wọ́ kí ló dé tó yọ kó mọ́ òkun rẹ̀ fún bọ́mọdé ò bá mẹ́wẹ́ tí ó mọ̀wé á jẹ́wẹ́ sọ́tún á jòwé sósì á sì kó wọn ọmọ báyìí ní àbí ṣé o gbọ́ pé bá a lọ jẹ tí ń wá ọ kiri. bẹ́ẹ̀ ni mo gbọ́ bẹ́ẹ̀ àmọ́ n ò tí ì lọ rí yọjú sí ọ. ò tí ì débẹ̀ kó mú yí àtàbúrò rẹ àtẹ́gùn agodo ibi tó dùn mọ́ lórí ta rèé o ìjà yìí lè nọba wọ̀yá àjà ìyà tó jẹ eégún agodo lóde lódùmọ́re o bó bá ṣe pé ẹ̀ṣẹ̀ ọgọ́rùn-ún lẹ́gùn agodo tí ó jìyà lọ n rò pé ó tún lè rírú ìyà òun jẹ mọ́ lọ́rùn mi. ó jìyà ìwọ náà ṣe hà ẹ o mọ̀ pé ìsìnkú ará méjì ò gbọ́dọ̀ pàdé ni ìsìnkú ní tẹ̀lé àbúrò rẹ kú mú yìí ará ọ̀run àbí ará ayé mọ́ ará ni. ìdí nu wọn ò gbọ́dọ̀ pàdé nígbà wọn wá pàdé níjà ṣó o sì mọ̀ pé kò sí bí eégún agodo ṣe lè pọ̀ tó àárọ̀ ọ̀run kan ni ìsìnkú tí ń tẹ̀ lábúrò rẹ wọ́n lé nígbà. kódà ó wá jẹ ìyà yìí bó bá ṣe pé oró mi mu sí ni kò bá sunwọ̀n níṣẹ́ ni gbogbo aráàlú wa ń wo eégún agodo pé àbó wèrè ni àbórí rẹ̀ dàrú ni. wọ́n ṣe à ń wò ni torí wọn ọ̀rá wọn ti ń nà àánú rẹ̀ ṣe mí o ìdí tí mo ṣe wá sáré ránṣẹ́ sí ọ ó wàá padà lọ́ọ́ ṣàlàyé fábúrò rẹ tán ó tún rí bàá lọ jẹun kó o ṣe gbogbo àlàyé nítorí ọmọ tó gbégún ọ̀hún ètò tí wọ́n ṣe fún un wọ́n bá kọ̀ tí yóò ṣètùtù bó ṣọgọ́rùn-ún ọdún ni ó lò láyé bí yóò ti mọ jìyà òun lọ́nà. Eh, eh, eh, a ṣe ah, a ṣe yóò ṣe a ṣe o ti gbọ́ báyìí. mo ti gbọ́. àgbà kì í sọ̀rọ̀ kó dá tikun lẹ́kùn. o ṣeun ọ̀rẹ́ o ẹ ṣé mo dúpẹ́ àṣẹ ẹ ṣé mo dúpẹ́ ó dá ó dá. ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ìfà ìfà kan sáàsẹ̀ lẹ́dùnmọ̀lẹ̀ ọba tó gbogbo wa. àmàlà tí mo yúnú gbé o. ìfàmì sèkìtì sèkìrì adébámú sẹkẹrẹ tí sọmọ lọ́rọ̀ kan àtijọ́ sẹkẹrẹ má wulẹ̀ sunkún ajé mọ́ o ara rẹ lókun ara rẹ lajẹ gbé ń so. arákùnrin ìfàní ìfàtà ẹ̀dá yìí ìfànàjẹ́ ń so mọ́ yín lára ìfarajẹ ń bá yín sùn ń bá yín jí ajé ń bá yín jẹ ajé ń bá yín mu kódà ajé ń bá yín rìn gbogbo ibikíbi tẹ́ ń lọ àmọ́ nǹkan kínkínní kan ló ṣokùnfà tí ò jẹ́ kọ́wọ́ yín ó ti tajé tẹ̀ ń wá yìí ìfarani tẹ bá lè rúbọ tẹ ẹ sì lè sí tutù ló bá tán. ẹ ṣe gan ni ó dùn mẹ́mi náà tajé bá lè wọlé mi wá bí èèló wà ní ẹbọ kàǹkà sọ pé a máa rúṣà. <laughs> kì í ṣe ń tó wọ́n náà gbogbo ohun tí ọ̀nà kò ju seven thousand naira lọ. seven thousand naira péré. bẹ́ẹ̀ ni tá a bá ti gbẹ́bọ tá a gbé tutù tá a sì pèsè fáwọn àgbàlagbà wọn ó tú ọ̀nà ajé yín lẹ̀ wọn ó tú lẹ̀ fún yín lè bá dalájí. Ah, ẹ ẹ ṣe gan ni títí ìparí ọ̀sẹ̀ ṣé kò tí pẹ́ jù. Ah, kò síjọ́ tẹ fẹ́ ṣe táwọn ò sí nílé níjọ́ ẹ bá ti ṣe tán ẹ máa bọ̀ ẹ bà mí. tá a bá máa fi mí òpin ọ̀sẹ̀ máa dọ́dọ̀ yín ah, máa pè yín kí n tó wá ẹ ṣe gan ni ọ̀dà o ẹ dákun tẹ ẹ bá dé ta ẹ bá ń ké sí ẹ tí dé ní ìwọ wọlé. yìnbá yìnbá kan sáàsì lẹ́dùnmarè wà bá tó ṣẹ̀dá gbogbo wa. àmàlà tí mo yúnú gbé o e. àtàrí ẹni tí ó sùn ọ̀sẹ̀ bàbá kúkúrú òkè gẹ́tì elétò yẹn o ọpẹ́ yẹkú yẹkú ìfà mi o ìfà mi o olóore. ṣé ẹ bínú pé wọ́n dá yín dúró. bó o níṣẹ́ sí gbogbo ẹ̀ ti ń lọ déédéé. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. n bá tiẹ̀ ti rójú yín yóò ti mọ̀ pé gbogbo nǹkan ti ń ṣe jọ́njọ́n ní ti fáńfẹ́ náà nù. ẹ bàbá mo wá mo wá ní kí n wá dúpẹ́ ni. mi náà dúpẹ́ lọ́wọ́ fa. ṣeré ètò ìyá mi lẹ́nu jù ń bẹ̀ iṣẹ́ tí wọ́n ti sọ yìí pé bí mo náwó bí mo nọ́ra kò lè bọ́ sọ́wọ́ iléeṣẹ́ mi fún ara wọn tó wá padà pè mí pé iléeṣẹ́ mi gangan níṣẹ́ yẹn tọ́ sí láti ṣe. Hmm. ifá o. ó wá jẹ́ òun yàlẹ́nu fún mi ó ní mo ṣe ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ yín kí n mú tó yín létí. bí wọ́n ti gbéṣẹ́ náà fún yín. ó ti bọ́ sí mi lọ́wọ́. ifá o akọni nímọ̀ bí èyí ẹ̀kan ẹni. ìdùmọ̀rí ó sẹ́hùn ó sẹ́hùn tó o fi ṣe eléyìí tó o fi bú mi o ìfásẹ̀ bẹ̀rẹ̀ ni àkìlẹ̀ tí ì rí ẹja mọ́ bàbọ̀ ìfọ́ jọyìn lójú ju tẹ́ẹ̀ lérò lọ àṣẹ àṣẹ ẹ̀yin òkìkí ọ̀rọ̀ mẹ́ta kan ló gbé mi wá bí alákọ̀ọ́kọ́ mo wá dúpẹ́ iṣẹ́ tó ti bọ̀ sí ẹlẹ́ẹ̀kejì ni wípé ibi tá a wà yìí ṣẹ́yìn lẹ́ni ni abẹ́ jogún ẹ̀ abẹ́rẹ́ ń ọ̀rọ̀ ńlá lẹ bí mi hùn ṣẹ́rí bí mo wà yìí ọ̀rẹ́ mi kan lónìí ọ̀rẹ́ mi ọ̀hún bàbá aláwo ń bàbá rẹ̀ àmọ́ kò pẹ́ kò jìnnà bàbá rẹ̀ kú òun ò sì ṣiṣẹ́ ifá lójú ayé bàbá rẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ tí ń ṣe àmọ́ ń gba bàbá rẹ̀ kú tán ni ifá ìbá bẹ̀rẹ̀ sí ní rò náà bá ní dandan lá ó gbọ́dọ̀ padà sídìí iṣẹ́ bàbá rẹ̀ kó lè rànà lọ. ṣé ẹ sì mọ̀ pé òrìṣà tá a bá fi ewú orí kọ́ kì í tètè yé ni ìdí nù ló ṣe rò pé èmi tí mo jọ́ rí ohun tó jẹ́ pé láti gba àwọn ti bí mi iṣẹ́ ifá ni mo yàn láàyò pé kí wọ́n á mọ bóun gbé kí n dánú lè kí n sì mọ ọrú òun ó lè mọ tọ́hún sọ́nà èmi kọ́ mo níbi mo wà yìí o ilé bàbá rẹ̀ ni aláwọ̀sọ̀ ni mí. ṣé pé àti mo yín kò mí báyìí ó mà nira. ẹ nira ìwẹ̀wẹ̀ kò sí tí ó nira ń bẹ́ẹ̀ bí n bá ti níbi mo fẹ́ gbé tí ó túbà tí ó tùsẹ̀ tí ó sì rọ̀ mí lọ́rùn kò sí tó ní mọ́kò ni. nǹkan tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn ẹ̀yin òkìkí mo nílé kan lágbègbè yìí tí mo fẹ́ yànda fún yín láti lọ́ọ́ máa gbé bẹ́ẹ̀ ẹ yọ̀ǹda lé fún mi wọ́n mọ̀ dáfá ń bẹ̀ wọ́n sì mọ̀ ọ́rú ah, ifá ò mọ̀ séhùn Èdùmàrè ò mọ̀ séhùn. Ah! ó máa fún yín ní àǹfààní àwọn èèyàn jankunjankun láti wàá máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín. ẹ ṣeun Èdùmàrè ó gbọ́ ti yín ifá gangan ó gbọ́ ti yín pẹ̀lú. àṣẹ àṣẹ. torí wọ́n ní ń bá gbọ́ ti fá ifá gbọ́ tolúwa rẹ̀ èèyàn tí ò gbọ́ ti fá ifá kì í gbọ́ tolúwa rẹ̀ ẹ̀yin wá gbọ́ ti fá ifá ò mọ̀ gbọ́ ti yín nígbà gbogbo ọ̀pọ̀ ẹ̀ka lè pé tiyín là ń gbọ́ ìdùmọ̀rí yóò sọlé àtọ̀nà yín yóò sọ di rere. ẹ mọ̀ ní wọ́wọ́ tí àdáwọ́lé yín ò ní bí ọmọ aráyé nù ọ̀nà yín tó ti wá ń la ìkùmọ̀ ní díjú mọ́ èfó ṣèlégbè lẹ́yìn yín. àṣẹ àṣẹ ẹ̀yin òkìkí hmm? nǹkan ilé kẹta ṣé mo pé tàbá nìkan bí àgbà bí èwe làárí hmm. ìgbà tí o ti ṣòwò làmọ́ ní díkú bá dé kíkú kó dé àwọn tó wù ti wà tí gbogbo ẹ ti ń dùn yìí mi ò fẹ́ ṣòfò ara mi ò fẹ́ ṣòfò ẹ̀mí mi ò fẹ́ ṣòfò gbogbo nǹkan tí n bá ní pátápátá ó yẹ kí ẹ lè ní nǹkan kan tẹ̀ máa ṣe tó máa dàbò bò mí tẹ̀mí mi máa gbọ́n. tí n bá gbọ́ yín n tẹ́ ń béèrè lọ́wọ́ mi yóò fẹ́ dàbí oògùn àìkú. <laughs> ẹ jà náà hmm, ẹ fọkàrà yín balẹ̀ gbogbo ẹni ó níyanjú ẹjẹ àmọ́ bàbọ lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ kò máa ṣàánú mi kẹ ọ̀rọ̀ sickness dáàdi yìí máa ní. sórí gbogbo ilé ìwòsàn tá a gbé wọn lọ wọ́n gbìyànjú o àmọ́ pàbó ló já sí ó ti àwọn ọmọ ilé tó bà mí lẹ́rù jù lọ́sẹ̀ tó kọjá tá a gbé wọn lọ sílé oníṣègùn kan bàbá yẹn jẹ́ kó máa yé wa wípé dáàdi mi ní ọ̀sẹ̀ méjì péré láti lè lò nílé ayé wọ́n jẹ́ pé àwọn kan ti kọ́ bẹ́ẹ̀ fún wọn. lẹ́kọ̀ọ́ ṣé bí mo ń bá sọ̀rọ̀ nǹkan tó ń dùn mí ó dẹ fèsì. ìṣubú rẹ̀ la pera wa. Mọ́ráyọ̀ títí ẹ náà ni mò ń rò ó ọ̀rọ̀ bàbá tó sọ ní ìsìn ó ní mo rò lọ gbárí báwọn ìrònú ọ̀rọ̀ bára bàbá ó ti yá náà ni mò ń rò ó báyìí ti ń ṣe wọn èmi ń rò pé kí ló lè jọ́nà àbáyọ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣe yìí náà ni. ẹ pé ọ̀nà àbáyọ lè wà ọ̀nà àbáyọ lè wà tá a bá tọ̀ bó ti yẹ ká tọ̀ o. ṣé mo bí ta lè gbé dáàdì lọ tí ara wọn máa fi gbòsàn ni. mọ̀mọ́ àmọ́ gbogbo ohun tá a bá ṣe àárín èmi rẹ ni kó wà o ẹ̀dá ọlọ́run kankan gbọ́dọ̀ mọ́ o. àárín èmi rẹ nìkan ni kò jó wa. Ah, kò sí ọdún ọdún kẹkọọ. láìláì mi ní sọfẹ́ndì. Ah. Hm. ọ̀rọ̀ yìí ti yé mi. ẹ ká sọ̀rọ̀ gan. ó ti wá yé mi báyìí ẹ ṣàfẹ́ ba mínísírì yìí jẹ́mọ́ mi lórí ni àgàgà wọ aníkú lẹ́yìn tó fi ọ́fíìsì tiẹ̀ sílẹ̀ tán wá láti wá lé àwọn tó ń ṣe ọ́fíìsì pẹ̀lú wọ̀mọ́ráyọ̀ so that ẹ lè jọ ṣeré ìfẹ́ yín dáadáa àbí. ṣùgbọ́n ṣá. ẹ má gbàgbé pé ọ́fíìsì ni bíbá yìí o. Um, excuse me sir ọ̀rọ̀ rí báyẹn Um, báwo ló ti rí. Tinu àti um, Kẹ́mi wọ́n ti lọ fún break àwa dẹ̀ decide pé a fẹ́ lọ fún break pé ká wà ní office ah let anybody jáde kúrò ní office now. shut up ah. ah, ọ̀gá break time la wà. ìwà ikú. go and meet my secretary query letter ẹ̀ ń dúró díẹ̀ bẹ́ẹ̀. Ah, ọ̀gá ìwò ogun ojoojúmọ́ ní query kò lè wọ́n dá o. ó ní query gbogbo ìgbà yẹn ọ̀gá ẹgbẹ́ ìbínú kò yé mi o last two weeks ẹ ṣì fún mi nìkan tí mi ò ti dára ẹ tún ní kí n lọ gbà mí lọ kí ni ẹ̀ṣẹ̀ mi gan kí ni mo ṣe ah, ọ̀gá akọrọ ẹforíjì ah, mi àmọ́ kò dáa tó ó ṣe bẹ́ẹ̀ bá sí i. Ah, excuse me sir i don't understand i don't get it. mr amos why don't you go straight to the point kẹjẹ kan yẹn mọ ìpè torí tèmi lẹsẹ victimize àníkú ní ọ́fíìsì. Hmm. yes ẹsùn tó kọ mọ ìpè torí pẹ fẹfẹ mi èmi ẹ sọ pé rárá lẹsẹ fọwọ́n ọmọ ní kọ́yìn lójoojúmọ́ ẹ wò ó tí a bá gbé ọwọ́ ìṣúnjẹ kan yín gbé nǹkan tẹ́ ń wá ìjà kọṣu every day òwúra bẹ́ẹ̀ mo sọ fún yín. mo ò tí ì ráyè tiẹ̀ for now ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ẹ adiku go and meet my secretary and collect your query letter. no mm. it's no collecting no query. sure. bẹ́ẹ̀ mo sọ fún yín. Eh. kúndé ẹ fẹ́ pápá ìgbẹ́ yìí ni. Hmm. what is it. bí kúlẹ̀ lóko ni bí tàkùté ni aṣojú èmi àti ẹ̀. ọ̀sùn ìwọ́tẹ̀lẹ̀ ṣe mo gbọ́n tán mo gbọ́n tán ee ee mo gbọ́n tán mo gbọ́n tán agbọ́n agbọ́njú pọlọ́gbọ́n lára mo gbọ́n tán mo gbọ́n tán ee ee mo gbọ́n tán mo gbọ́n tán agbọ́n agbọ́njú pọlọ́gbọ́n lára ọgbọ́n bá ti pọ̀ jù. jẹ́jẹ́ lọ̀gá mi dé láàárọ̀ yìí ọkì mi ọ̀wọ́lé bó ṣe wọlé mo rò pé ó ṣe normal prayer tó máa ń ṣe kí wọ́n sàkó wọn tì báyìí ọkọ̀ ọ̀gá mi nìyẹn ayé ọ̀gá ọ̀gá ayé mínísírì ìṣá ọ̀gá. jọ́kẹ́. sá. ṣé òótọ́ ni pé Mr. Amos ti kú. ọ̀gá òótọ́ ni o. my goodness. ah bọ́gbọ́n bá ti pọ̀ jù ó ẹ̀kúlé owó lọ́lọ́run bọ́gbọ́n bá ti pọ̀ jù ó ẹ̀kúlé ah, owó. mr ibos ọ̀gá dàpọ̀ ìgbé ní ọ̀gá ti ti ráì ah. kí ló ṣe ń. ẹ̀ ń bèrè question lọ́wọ́ tèmi dumb question. what did she say? Eh, bẹ́ẹ̀ ni ti sọ̀rọ̀ wọn. ó tiẹ̀ dáwọ́ ṣé oníṣẹ́ yìí ti jẹ́ ẹ̀ oníṣẹ́ yìí jẹ́ ṣé bí wọ́n yá àná lẹ́ńlẹ́rí lẹ́ ń fò sókè lẹ́ ń kú lẹ́ ń ga àti iṣẹ́ ọwọ́ yín. irú ọ̀rọ̀ kàtìkàtì ò lè sọ yìí. irú ọ̀fẹ́sì ló ń sọ yìí. ẹ eh! question. tàbáńdà ṣe é ká fún mi yẹn àbí o. Eh! ẹ wò ẹ wò. Hmm. ẹ stop gbogbo ariwo tẹ fẹ́ máa bẹ̀rẹ̀ yẹn ẹ gbọ́ mi o as the assistant to Mr. Amos the structure is still intact mi ì dẹ̀ fẹ́ gbọ́ nǹkan lẹ́nu anybody mọ́ until the police start their investigation. ọ̀dọ́ tiẹ̀ dáa ẹni tí pe security post mo dẹ̀ ti pa ọlọ́pàá. láti wá mú ta ni. ọlọ́pàá bá dé ẹ̀rọ bá wọn sọ bẹ́ẹ̀ lè lè máa pa wọn ah. wọ́n dẹ̀ ti kú. that's very good. relax gbàgbé ẹja rẹ. èyí ni onílé ìfọ̀lùfọ̀ àlejò ìbónílé bá ní ajẹ́ta àlejò àti ní ajẹ́sẹ́kù. Ah, tábù kó gbẹ̀lá jábá kọ́ láyé ẹlẹ́gbẹ̀rẹ̀ wọn gbà lọ́rùn yẹ̀ wò alágbàwí ayé alágbàwí ọ̀run ẹ̀ wá gbóhùn mí yẹ̀ wò. Ah. Hmm, ìrẹ́jọkẹ́ ìwọ tí mo trust gan ìwọ secretary mi ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ìwọ àti bàrúwá ẹ torí pé ẹ ń ṣe wọléwọ̀de ẹ ń yanra yín lálẹ́ ó dẹ̀ lẹ̀dí àpò pọ̀ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú bàrúwá ẹ dẹ̀ fògùn sórí àga fún mi ẹ dẹ̀ pa mí ọlọ́run àdá láàrin mi àti ẹ ìrì ọmọ tí mo nífẹ̀ẹ́ sí tó yẹ pé every week every week ni mo máa ń fún ẹ lówó ó dẹ̀ bẹ̀rù ọlọ́run. ẹ̀rọ ọjọ́ ìkìlọ̀ fún wọn o ojú lílé mi tí o ojú lílé mi ò tí o. ìrẹ̀bàrúwá ojú gò ọ̀rẹ́ ni mo dẹ̀ pè ẹ́ ṣé nǹkan tó ṣe sí mi yìí dẹ̀ dáa jẹ́kẹ́ tó bá tó jiyàn tó bá jà níyàn màá ní kí àwọn agbanina kí wọ́n bá ń gba ẹ lójú. jẹ́wọ́ <laughs> jẹ́wọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ka gbogbo nǹkan tó ṣe sí mi. pàdé lọ pàdé lọ yéyéyé pàdé ọgá yéyé. ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. yé yé yé. ah ah yé. alaye owó tẹ fún mi ti gélé fún mi ó dẹ rọb gan na. ah kọ́sọ́mà ẹ má bínú ẹ wo èèyàn bíi tí náà ló fún mi ní ṣéǹjì yẹn láìpẹ́ yìí ẹ jọ ń tọ́ lẹ́dẹ̀ mọ́ kémi ò ń tẹ́wó ẹ níbi inú lẹ́bàá mánéjì ẹ jọ. máa wo máa wo irú ọ̀rọ̀ tó sọ lẹ́nu ẹnu yín yọ̀ gan ṣé owó ìlú ìlú yẹ kẹ fún mi àbí kẹ gbé yálé kó kẹ fi rékó. ẹnu mi ń yọ̀ báwo ṣé ọmọ kan tẹ̀ ń sọ ṣá ẹ rọra o kí ló bá yẹn wá tẹ ti mọ̀ pé ó yẹn ẹ lè ẹ lè gbà ẹ lè mánéjì ẹ bẹ́ẹ̀ ẹ bọ́lá ẹnu máa rú àmì kí ló mú yẹn wá ẹ̀rẹ̀ ẹnu mi ń yọ̀ ẹ jọ mi ò ń tẹ́wó mi ò dẹ mi ò dẹ ṣe nǹkan tẹ́ pé bóyá mo máa mú kan mú kan ẹ bá wọn ní ìjòwó yẹn ẹjọ́ tó ọlọ́wọ́n bá. mo ti rí ẹ lọ́rọ̀ rẹ lẹ́nu gbogbo èèyàn tó bá wọ márùá náà lè máa ń rò pé bóyá kò sí láàrẹ àti. kò ń ṣẹjọ́ yín ẹjọ́ yín kọ́ nǹkan tó dé lórí káwá òun. aláyẹ ẹ bros. ẹjọ ẹgbàá ṣe ń jìn yín. Um, rider ẹ ti ṣe change fún mi one hundred lẹ fún mi two hundred naira ni mo fún mi. Ah, bọ̀dá mi ò ṣe mistake 1000 thousand odidi lẹ fún mi so nine hundred naira ní change yìí change yìí nìyẹn mo ń jẹ́ kí wọ́n iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. mo fún yín ní one thousand naira two hundred naira. Ah, bọ̀dá ọba ṣe fún yín níṣẹ́ ẹ dá padà ah, ṣé ọ̀ràn ni wọ́n ní kẹ́ lọ lò fún àwọn ní márúwá ni mo ní one thousand lẹ fún mi nine hundred naira change yìí ẹ tún sọ pé kíníkan kíníkan yóò bá wọ̀ fún yín ẹ bọ́lẹ̀ o orí wo bìrè gbé mi dé orí mi jọ gbé mi kaláwo oore ẹ̀dá mi jọ gbé mi kaláwo oore má jẹ́ ńlá gùn jìnnà orí wo bìrè gbé mi dé orí mi jọ gbé mi kaláwo oore ènìyàn bá mọ̀ ṣe àṣe làṣe bí kò ní sáà ọkọ ọkọ ọkọ ọkú. ẹ̀rọ̀sà ṣé kò sí. ó wà o nǹkan tó ṣẹlẹ̀ nínú márúwá lẹ́ẹ̀kan yẹn ni. náà kò yé mi kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ nínú márúwá lẹ́ẹ̀kan yẹn àánú lẹ rí gbà. mo understand bàbá ọmọ ọ̀dọ̀ àgbàlémí náà nǹkan tó ṣẹlẹ̀ nínú márúwá yẹn kódà mo mọ̀ pé kò síbi tẹ̀lé lọ gbogbo nǹkan tẹ bá béèrè fún bó jẹ́ contract kí á máa fún yín ní ṣẹ́ẹ̀kì ṣé wọn náà ṣàkíyèsí. ọmọ ọ̀dọ̀ àgbàlémí náà orí gbé ní káláwore ni. anyway màá fún ẹ ní address màá dẹ̀ fún ẹ ní phone number ẹni tó máa lọ bá àmọ́ gbogbo nǹkan tó máa ní kó ṣe ń bẹ̀ o gbọ́dọ̀ ṣe o. màá ṣe bàbá màá ṣe tẹ́lẹ̀ mi ah ẹ ṣe bàbá ẹ ṣe. ìbàdí tẹ́lẹ̀ mọ́tò àjì aṣọba ti kùnà yaranyaran inú àgọ́gọ́dá náà ló good morning. good morning sir ẹ káàárọ̀ bí o ẹ káàárọ̀ sà ẹ dákun òkìkí anífàlájì ni mo ń béèrè. láti bọ̀. láti kò mí inú ni. kí lorúkọ yín. anẹ́kù anẹ́kù lákù. ok ẹ lọ jókòó sínú yàrá ìgbàlejò ń bẹ̀yẹn màá pè wọ́n ní. sista ẹ dákun ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ ẹ dákun ẹ kàn bá mi pè kẹ́ gbé ọ̀rẹ́ rẹ̀ anẹ́kù lákù ní dúró ní reception bi. ok. hello sir ẹ ní àlejò kan rí wọ́n lórúkọ àwọn ni Mr. Niku ok sir alright wọ́n máa bá wọn bí nísìn. Ah, ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́. ẹni rere là ń wá o ènìyàn rere là ń pè é aláṣẹ kò ẹ bá wa ṣe bá wa ṣe o ẹ̀yìn là ń wá o. ọmọ anífàlájé àbọ̀rú àbọ̀yè àbọ̀yè bọ́ sísẹ́ àsórí ìwòrìwò fún ìwòrìwò fún mm. anífàlájé ojú rẹ̀ rè ìwọ mo rí ọ̀rẹ́ mi ló ti dá ló ti dòdò báyìí lọ mọ sọba mọ sọba ìwọ lọ dá tó dùn wò olódùmarè mọ pọ ọlá o. ni olódùmarè ṣe <laughs> olódùmarè ṣe. káwá fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ kẹ́misọ́lá arákùnrin tó dúró yìí kò kí ń ṣàlejò ìgbàkigbà tó bá ti ń wá bí màá ṣílẹ̀kùn sílẹ̀ fún un mo fẹ́ kó o tọ́jú ẹ̀ tọ́jú ẹ kí ni mo lọ sí yàrá àgbàlejò mi ńlá. irọ́ irọ́ ká má ṣe bẹ́ẹ̀ ẹ ẹ ọ́fíìsì ẹ gangan ni kò mú mi sí. ibẹ̀ náà ni ibẹ̀ la máa ń tọ́jú àwọn èèyàn pàtàkì pàtàkì. ó ti tọ́ da báwọn. kò lórí náà kò tẹ̀sán afẹ́fẹ́ kò gbogbo nǹkan tó bá lóun fẹ́ kò sí mi ò gbọ́dọ̀ dé kó complain anything hmm? òkìkí ọlá nípalájẹ ẹni ilé rẹ làwọn àrùn ènìyàn rere là ń pè é. aláṣekù ẹ bá ah, wa ṣe. báwa ṣe ò ẹni la ń wá o. òkìkí ọmọ anífàlájẹ ọgbẹ́ ìkùlé mọ iye odò tó wù nú ọpọ́n fa hmm? babaláwo tí forí aláṣejù sánpẹlẹ babaláwo tí forí ewúrẹ́ jiyán ah, ọ̀rẹ́ mi ayé rẹ ti dá o ah. ó ti wá ṣàwọ gbèrú. ọ̀rẹ́ mi aníkú mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo wá dúpẹ́ lọ́wọ́ gangan pàápàá. èmi bò olódùmarè lọ́lọ́pẹ́. bẹ́ẹ̀ ni àbó mọ̀ pé bí o bá sí sùkù sí ń tá pè nìyàn bí o bá ságbàdo kò sí ń pè lógì tí o bá wá sí wọ ọ̀rẹ́ mi tó ní kí ẹ̀bùn tí mo kọ́ láti ìlú wa kó mọ́ra sùdàní hmm. kó wá do wọn làlékò. gbogbo ohun tí mo ní lọ́jọ́ tòní bí o bá sí tiẹ̀ gbogbo ẹ̀ ó kàn wéèsì dànù ni. olódùmarè náà ni gbogbo ẹ̀ olódùmarè ni. Hmm. ọ̀rẹ́ mi o ti gbajúmọ̀ ń de fa o ah! mo ṣe fa fẹ́ ní ọba mo ṣe fa fún èrò òjòyè àwọn èèyàn jàǹkàjàǹkà mo ṣe fa fún wọn kí n má tàn ọ́ ń bí ọ wà yìí ibi ni yàrá àgbàlejò àwọn èèyàn kàǹkàkàǹkà tí mò ń dá lóhùn. àwọn lọ́balọ́ba táwọn politician wọ́n máa dáfá lọ́dọ̀ rẹ̀ ní. bẹ́ẹ̀ ni mo sọ. So abájọ náà gbogbo ojú pópó lọ́dọ̀ rẹ gbogbo títì ń bẹ òun làwọn mọ́tò tò sí mo sì rí kí n tó débi ìgbàlejò tọ̀dọ̀ rẹ táyé tí mo gbà wọlé mo rí ibì kan tí wọ́n ti ń gba káàdì térò pọ̀ ń bẹ. má jẹ́ ń tàn án gbogbo àwọn àwọn olóṣèlú lẹ́wà tí wọ́n di òpó lẹ́wà imú ọ̀dọ̀ èmi ni wọ́n ti ṣe fa èmi ni mò ń ṣàyẹ̀wò fún wọn. ọ̀dọ̀ rẹ náà gbogbo wọn wà. gbogbo wọn wà olódùmarè tó jẹ́ káyé ọ̀rẹ́ mi ò dáadáa kò ṣe tèmi náà o. <laughs> àmì ó tiẹ̀ ti ṣe báyìí ẹ bó wàá nìṣẹ́ tó ń lọ déédéé. Ah, iṣẹ́ tọ̀dọ̀ tèmi ọ̀lọ́bi kankan ojú kan náà ló jókòó sí èmi tiẹ̀ fẹ́ kọ̀wé fi ibi tí mo ti ń ṣiṣẹ́ báyìí báyìí mo fẹ́ kọ̀wé fi bẹ̀ẹ́ lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tiẹ̀ ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta tó jẹ́ kí bẹ́ẹ̀ ò tiẹ̀ wá sú mi pátápátá èmi ò fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. iṣẹ́ rẹ̀ ọ̀dà ah, dájúdájú wo ló ń fìyà jẹ́ra rẹ nu. bíbó bẹ́ẹ̀ ni àbọ̀ ọmọ gbogbo ìmọ̀ tí mo mọ̀ láti ìlú òkè bí wọ́n ti bí wa lọ́mọ ibi bàbá kọ́ fáńgbà náà lọ́hùn àfi ń gbafẹ́ ni kì í ṣe ti ń dowó fún wa mélòó gangan nílùú ọ̀hún débi wọ́n náwó wọ́n náwó lé babaláwo lórí ibi wọ́n lórí ìmọ̀ tí mo kọ́ pé ìmọ̀ ńlá rèé tí ó dowó lọ́jọ́ ọ̀la ló wá mú mi lọ tarí mi wá sẹ́kọ̀ọ́ ǹjẹ́ gbogbo ìmọ̀ tí mo wá mọ̀ tó dọ̀là tó dowó fún mi èyí tí wọn náà wá mọ̀ èyí ti rí tó gbọ́wọ́lé tó o sì mọ̀ pé nídìílé mi rẹ ó ní nǹkan tó so á pọ̀ èmi ló dé dààmú nǹkan ká ká jọ yẹn tùgẹ́dà papọ̀ kó sì mọ dọwọ́ fún wa. lọ́nà wo. o ṣeun. àníkù bí mo ṣe wá yìí gbogbo àwọn èèyàn tí mo ṣe fá fún pátápátá gbogbo wọn ti dọlọ́là ni wọ́n ti dolówó lọ́wọ́ àmọ́ nǹkan ẹyọ kan ni wọ́n máa ń tọrọ lọ́wọ́ mi pé kí n ṣe fáwọn téè tí mo sì mọ̀ pé kò ṣeé ṣe àmọ́ wọn ò gbà ń gbọ́ o torí wọ́n gbà mí gbọ́ pé gbogbo ohun tí n bá ti sọ fáwọn déédéé ni. kí ni wọn n tí wọ́n ní kí n ṣe fáwọn ni pé kí n bá wọn so oògùn àìkú. Ah, kò sóògùn àìkú. wọ́n sọ fún wọn mo ní kò sóògùn àìkú àmọ́ tẹkúmọ́lẹ̀ ní bẹ̀. Ah, bẹ́ẹ̀ ni tẹkúmọ́lẹ̀ wa àti ṣèyún. mo mọ mo mọ pé jọrọ rọ fáwọn méjèèjì. bó o ní tẹkúmọ́lẹ̀ o ṣe dòwò. ọ̀nà táwọn agbáre sórí bá a ṣe wà ní ìsìn. a wà gbìyànjú a kọ ilé iṣẹ́ ètò ìsìnkú bẹ́ẹ̀ ni a kọ láàrin ní rẹ̀ àwọn tí wọ́n máa gbókù tí wọ́n máa sìnkú tí wọ́n máa dápò sí báwọn èèyàn gbókù kòtò uh, funeral services. bẹ́ẹ̀ni mm-hmm. èmi gẹ́gẹ́ bíi babaláwo tó gbọ́ fàyànnàyànnà bíi ẹni darin bí n bá ti dá fún wọn báyìí tí nǹkan wọn bá ti yanjú tí yíyan sí yíyan rere tó bá ti pé wọ́n bi mí léèrè pé àwọn fẹ́ oògùn àìkú àwa ní sọ fún wọn pé kò sí hmm? àwa sì tẹkumọ́lẹ̀ fún wọn tẹkumọ́lẹ̀ tá a bá wá ṣe fún wọn ó yẹ ọmọ pé ló ń ka ọjọ́ tí ó pè é bẹ́ẹ̀ni. ọjọ́ kẹjọ tó bá ti wá lè pè báyìí tó bá ti jẹ́ pé irú ẹ̀ náà tà ṣe fún orèbi àgbárí sọ̀rọ̀ pé àgbòwò tẹkúmọ́lẹ̀ tà ṣe fún wọn. <sighs> òkìkí ẹni tá a bá tẹkúmọ́lẹ̀ fún torí pé kò fẹ́ kú bọ̀rọ̀bọ̀rọ̀ àgbòwò lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá sì tún kú tán kò sí bá bá ńlá ẹni tó lè sìnkú ọ̀. ẹ kò sí àfi kí n débẹ̀ sìnkú wọn a tún gbowó yun. Ah! olódùmarè olódùmarè. mo sọ fún Aníkù mo ní àtìlà lóde èkó ọ̀nà pínlẹ̀ sí báyìí ni ọ̀làdé ni o. Ah! Ah! olódùmarè èmi Aníkù lápò ọmọ tẹkú mọ́lẹ̀ ọ̀la tèmi náà di ọ̀rẹ́ mi. <laughs> o ṣeun ọ̀rẹ́ mi o ṣeun ọ̀rẹ́ mi àríkù o ṣeun. ìwà ọlẹgbọrọ bàbá ọkọ mi last. oúnjẹ tó ń ṣe nǹkan ó ti parí ẹ̀ ní. kò ní pẹ́ jìnnà. omi ò yóò yàn náà. ẹ má bínú ẹ ní sọ̀rọ̀. tálá ń tó ń bèrè e? ẹni kúlá pé. bẹ́ẹ̀ni. Ah. <laughs> ẹni wọn lóbìnrin yẹn mo ti rí Aníkúlápó sìn ah, ilẹ̀ tásí díẹ̀ pẹ́ ti pẹ́ gbọ̀nà lápá láti ìgbà tó tiẹ̀ ti kú níbi tí mínísírì tó ti ṣiṣẹ́ tẹ̀tẹ̀lẹ̀. mo fojú mi kàn òun yóò dé fóònù sí mi mo kàn gbọ́ tẹ́nìkan sọ yẹ́ mi pé wọ́n ti dá iléeṣẹ́ tiẹ̀ náà sílẹ̀ wọ́n ní Aníkúlápó funeral specialist tẹ̀sán ọmọ náà wọ́n forí sí i but since then mo ti fi ojú mi kan dípò tẹ máa tẹ mọ bí tẹlẹ ṣe ń gan wà. Hmm. my dear ẹ tí ì gbọ́ nǹkankan wọn ò sọ fún yín pé bàbá ọkọ mi ó ti di mọ̀nà náà nísìn. mina what. bẹ́ẹ̀ni. well eh, kò sí nǹkan tó náà ń gba ọ̀lẹ̀ ṣe ní but ah, ilé ìjọ òun síjọ ṣé ó yẹ kí n gbọ́ lọ fọ́ pàbí po ẹ̀yin náà mọ̀ pé bàbá ọkọ mi ò lè ṣerú ẹ̀. Ah, wà á máa lẹ́rú bẹ́ẹ̀. my dear ṣé bí ẹ sọ fún mi pé ọmọ àbúrò dáàdì yìí ni bàbá ọkọ mi. Ah, kò kí n ṣàràbà tán i told you same line is the my dear with the little tẹ ṣàlàyé fún mi nípa ìlú yín àti ìdílé tẹ ti jáde wá ah, but kí ló dé tí ẹ̀yin ò múra agbára tí bàbá ọkọ mi ní ẹ̀ tiẹ̀ fi lówó but kẹ́tì ẹ̀ máa fi dáàbò bo èmi àti ẹ̀yin fún ara yín ẹ̀yin náà ṣàárẹ̀ tún tí bàbá ọkọ mi ń pa nígbà tán wà lọ́dọ̀ wa my dear kí n má tàn yín àfi bí ẹni pé ìhòòhò la wà látìgbà tí bàbá ọkọ mi ti kúrò lọ́dọ̀ wa. ayé àlàní àdéhìn. my dear. gbèsèrò mi mi ò kọjú wá sílé ayé o mi ò dẹ̀ ní kọjú padà lọ lágbára ọlọ́run àti wọn náà. mi ò fi ìkọjú rí ìdáníkọ báyìí nítorí pé tí wọn bá ṣọ́ra ó ṣeé kó ṣọṣẹ́. ìlú tó ti bí mi tí n bá dún bẹ̀ kí n ṣe pé mi ò ní rí ṣe màá rí ṣe àmọ́ hmm. ẹni tó gbé mi tí mo fi di ará Èkó ní ìní yìí èmi náà ni màá ṣàlàyé fún ẹ. mo ń gbọ́. lẹ́yìn ọdún díẹ̀ tí bàbá mi jáde láyé. bàbá Aníkúlápó tó jẹ́ àbúrò bàbá mi ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi tó bà mí lẹ́rù jù. mo rò pé ibi tí ó dàgbà dé yìí náà ni ó yẹ kí ìwọ náà ní àkíyèsí kan pé kò sí obìnrin kankan lẹ́ẹ̀dẹ̀ mi àti bàbá ẹ̀. ẹ ẹ ṣáà tí n bá sọ pé mi ò rò ó ajẹ́ pé mi mọ̀ nǹkan tí mo sọ mo rò ó ṣùgbọ́n mo rí pé ó kọjá òye mi ẹ mọ̀ mi mọ̀ bí ṣe lè bèrè lọ́wọ́ yín pé ẹ sà o kí lórí tí òṣòbìnrin lọ́wọ́ dẹ́yìn àbí kí n pè abámi pé ẹ wà kò sí àwọn kankan lẹ́yìn káàtì ní yàmù ẹ̀sìn bíbá mọ́ kí ló fà á tí ò sí obìnrin lọ́wọ́ dẹ́yìn ẹ mọ̀ fáwọn kankan àtẹ pé ó ní ohun tẹ́ ní ọmọ ọmọ kékeré gbà èèyàn ló fà. àmọ́ kò ní ìdí méjì ìdí ni wípé òòṣà alákìtì tá a gbà nínú ìdílé wa òun ni kò fẹ́ kí ẹnikẹ́ni obìnrin kóbìnrin kó bá òun gbé lábẹ́ òrùlé kan náà. Ah, àṣà mi ìjọba wa kí ló wá ń ṣẹlẹ̀. ìdí ni pé gbogbo ọkùnrin wa tó bá ti bàlágà tó ti ń ṣe ètò ìsìnkú yìí gbogbo tó bá ti ń ṣe pátá làwọn ìsìnkú yóò máa bá ṣe. kó tó bá ṣe wọn tó máa máa ṣe ni. bẹ́ẹ̀ni ah. gbogbo nǹkan tí ẹni tó gba òṣàyàn bá ti ṣe. bẹ́ẹ̀ni ẹ̀rọ mú bọ̀ so tẹ́ bá ń wẹ̀ sí náà. àjọ wẹ̀ ni. tẹ́ bá ń jẹun. àjọ jẹ ni. tẹ́ bá ń lọ sóde. àjọ lọ ni. mú bọ̀ ẹ má bínú ẹjọ́ tó tọ́lọ́ káyà sọ pé bẹ́ẹ̀ àbí ẹ̀yìn àti ọ̀rẹ́bìnrin kan tí sínú lẹ́yìn àbí ọ̀rẹ́ yín ọkùnrin ìjà wa pa ẹ̀yìn àti wọn pọ̀ àtúbẹ̀ nìyẹn lọ́jà. wo ni àgàgà kọ́ wọ́n ti ẹ̀ jẹ́ pé ọ̀ ń jà kó wá fẹ́ gbé èmi jà oh, wọ́n gbé èmi tó ń dákú ni. wọ́n ń gbèjà rẹ ni. mo dára láyé mi. ìfẹ́ rẹ ni wọ́n ní o òòṣà yìí sì ní kò ní fi kankan méjì gbogbo tó bá ti fẹ́ ní ọmọ bẹ́ẹ̀ fẹ́ gbogbo tó bá ti ṣe ní ọmọ bẹ́ẹ̀ ṣe. Ah. <laughs> that's nice sir that's how you jẹ dábàá yẹn sir eh, ah. eh, anyway ṣá ó dàbí eh, àyìn tẹ̀ ṣì jẹ́ àgbàlagbà ó sì dábàá yẹn pe kẹ́yìn ṣe máa ṣe nìṣó náà àwa dẹ̀ máa jọ yín létà torí pé ah kọ́ lu ọ̀pá sí yàn lọ́rùn. àmọ́ ìwà kòkù èmi rò pé èdí tá a fi gba òòṣà yìí ilé ìwé ò bá béèrè. ẹ̀mí o iṣẹ́ ní ibi tẹ́tẹ́ ti sọ̀rọ̀ ní yẹn sá hmm. ibi tẹ́tẹ́ sọ̀rọ̀ ní yẹn bí bá ní mo tún lọ́yìn fún kan bí ìgbà tí mi mọ̀ tí mò ń ṣe mọ́ ni ah. ẹ ti ní gbogbo nkíhun hmm. tí ẹni tó bá ti gbọ́ òòṣà bá ti ń ṣe báyìí wọ́n jọ ń ṣe ni. Ah. wò mí ó nídìí tó fi rí bẹ́ẹ̀ wòmí nígbà wáṣẹ̀ tí baba ńlá baba wa tó ń bímọ àbíkú ló ń bí kò bí àbíyè rí ó tún gbìyànjú ó tún padà sọ́dọ̀ obìnrin míì ó tún yẹra rẹ̀ wò ń bẹ̀ àbíkú lélẹ́yìn náà tún bí inú wa wò ó pé ah, kí ló kù téèyàn tún ṣe ó wá tì wòó ó bá gba oko aláwo lọ aláwo tá a sì ń wì ọ̀rẹ́ rẹ̀ ni babaláwo òun wá ní ó dáa káwọn pọ̀ sókè rajà ni wọ́n bá lọ ńgbà tí wọ́n lọ ibẹ̀ ni wọ́n ti rí ètò ìsìnkú orí agbára ìsìnkú yìí sì ní kò ṣeé sì fún èèyàn kan ṣoṣo àfi kí wọ́n pẹ̀lú díẹ̀ ni wọ́n fi ní ẹ̀yin méjèèjì ni ẹ mọ̀ ṣe ètò ìsìnkú yìí o àmọ́ babaláwo tí ó mú wọn lọ eléyìí ti níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ ó ti lóòótà tí ń sìn àwa sì ní nǹkan ṣe ìdí nìyí tí baba ńlá baba tó kúkú fi wá gba òòṣà yìí wá sílé ó gbọ́ òòṣà yìí wá sílé yìí kò ṣeé ṣe fún láti jẹ́ pé òun nìkan ló mọ̀ ṣe torí wọ́n ti sọ fún un pé èrò gbọ́dọ̀ pẹ̀lú díẹ̀ ìdí tó fi kan àwa títí lórí àdọ́mọdọ́mọ tá à ń bá a bọ̀ ni. ìdí nìyó tí orúkọ wa fi wá ń jẹ́ òkú òkú òkú tá a fi ń jókòó ríbi dó òkú rí mi sá òkú gbè mí òkú ṣàánú mi ìdí tá a fi ń jó orúkọ òun. ọlọ́run ọlọ́run tí wọ́n máa fún ṣe agbanitọ́ ló lẹ̀ sá. ó rí ìgbàgbọ́ mi ò mọ gbogbo ohun ìdílé wa ń ṣe èmi ò sì nífẹ̀ẹ́ sí i torí um, tẹ́mi bá wà lẹ́nu ìgbésí ayé tèmi màá mọ owó ṣàkún ọjọ́ iwájú nígbà tí ọ̀rọ̀ ní bó ti rí rí ẹ̀rú wá bà mí ó mi ṣe gbéra kó ìlú nù bá gba ìlú mi lọ. mo sì ti wọ́n mi pé bí mo bá ń jẹ́ sọkúdalẹ́ àwọn èèyàn ó ti mọ ní ìdílé tí mo ti wá èmi ò sì fẹ́ kẹ́mi ọmọ ìyàwó kan látàárọ̀ dalẹ́ yìí mi ò fẹ́ kí obìnrin ọmọ sí ní ẹ̀dẹ̀ tèmi ìdí nìyí tèmi fi pààrọ̀ orúkọ tèmi tí mo fi ń jẹ́ àrẹ̀mú so àrẹ̀mú tí bàbá rẹ̀ ń pè mí òun ló mú un ìmọ̀ fẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ ni òbòdò tí ó bá sì fi ní ṣẹ̀sìn gbogbo mú ní ti mọ́ mú ni gbogbo ìgbà tó bá sì ti pè báwo ti mọ bẹ́ẹ̀mí sí mọ́ ṣẹ́jú ayé kan wò wá ni. ẹyà àfilélẹ̀ fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì jẹ́ àrẹ̀ mú ti. so ká sọ pé ẹ gba àwọn òṣà yẹn gbà yẹn bóyá ní irúwà igun apá máa survive. ẹ ẹ lè wà láàyè ah, o. ẹ lè wà láàyè o àwa àgbànú. mo dẹ̀ wáyé wá di ayé ń tẹ́mi ni. àbí àwa àgbànú òun ló fi wá di pé òòṣà alákìtì kì í fẹ́ obìnrin lábẹ́ òrùlé ibi tó bá gbé wà ìyẹn ni ẹ̀sìn tá a wà ń sìn báyìí so ńgbà tó bá fi wá di pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ta ni bó o láṣẹ lóbìn wàhálà ni. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni mo gbọ́ ohun tó tó ìlú wa yìí èmi ò lè forí kó ilé rárá bá parí omi pẹ́pẹ́pẹ́ tí mo fi di ará èkó yìí mo á mọ ọmọ change orúkọ mi kó ní okú sọyà mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ bàdìjọ́ mi ti ẹ̀ fẹ́ ní ìkọ̀kan ṣe pẹ̀lẹ́ bí yẹn rárá now ẹni bá ń sọ yẹ pé bí mo ṣe ṣe kó dáa bóyá o lè wá là mí lọ́yẹ̀. Hmm, my dear mo bẹ̀ Ọlọ́run kò ní kúrò lákàyè yẹn rárá. pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ yìí mo ṣe wá gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. ó ju one thousand. ẹ kúrò kalẹ̀ màá. Ah, um, a ti ṣe gbogbo ètò tí ó yẹ kí àwa ṣe òkú yìí ti ṣe gbélẹ̀ báyìí kò sí wàhálà kankan mọ́. ẹ ṣe gan mo dúpẹ́. ọlọ́run la dúpẹ́ fún un. Mr. Nikulapo. Yes ma. ẹ má bínú o ẹ jọ ṣé ẹ̀gbọ́n mi wà nínú ẹgbẹ́ àwọn ògbóni kankan ni àbó ní ẹgbẹ́ kan tẹ́yìn ló ń ṣe torí ó mí lẹ́nu kéèyàn kú tán kí géńdé mẹ́wàá kó má lè gbéyàn lẹ̀. <laughs> Um, madam ẹni tó bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ di ẹ̀gbọ́n èmi ò sínú ẹgbẹ́ ògbóni kankan ẹ̀gbọ́n yín náà ó sì dá ní lójú wọ́n ti di òrè ọ̀run lónìí àwọn náà ò sínú ẹgbẹ́ ògbóni àmọ́ ṣe rí iléeṣẹ́ tọ̀dọ̀ tí a tèmi jẹ́ aṣojú fún àwa forúkọ kalẹ̀ ní abẹ́ ìjọba orílẹ̀-èdè wa yìí ó lè jẹ́ aṣojú ẹgbẹ́ ògbóni náà àbí kí là rí rí láyé yìí. rárá rárá ẹ madam rárá kò rí bẹ́ẹ̀ bí mo ṣe sọ ṣáájú à sínú ẹgbẹ́ ògbóni àmọ́ n tí ó ṣẹlẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí kì í ṣe pa àgbọ̀rú ẹ̀ rí. tí òkú máa kú tí èṣe gbé ńlẹ̀ kì í ṣòní ní ọ̀ṣẹ̀ṣẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ti máa ń ṣẹlẹ̀ ti pé àmọ́ kì í ṣe nǹkan tó wọ́pọ̀ pé kòkò òkú kó má ṣe gbé ńlẹ̀ ṣé wàá rí nílé iṣẹ́ tọ̀dọ̀ tiwa Anikulapo funeral specialist ntí àwa ṣe ò ní pé a ṣèwádìí ìjìnlẹ̀ sírú àwọn ìṣẹ̀lẹ̀ pé tá a bá tiẹ̀ pàdé irú ẹ̀ tó bá ṣẹlẹ̀ bó o láti ṣe kí ni ọjọ́ náà bá yọ nínú ìwádìí ìjìnlẹ̀ tá a wá ṣe ọlọ́run fi àṣírí ayé hàn àwa pé tó bá ti ṣẹlẹ̀ báyìí báyìí báyìí láṣẹ gbé ọ̀rọ̀ gbà náà láti ṣe tí òkú ṣe ṣe gbé ńlẹ̀. Hmm. ṣùgbọ́n báwo lẹ̀gbọ́n mi ṣe mọ̀ pé ọ̀rọ̀ ó máa já sí báyìí torí tó ti ń tẹnu mọ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tó ń bá kú o. ká make sure pé a tètè kàn sí iléeṣẹ́ yín. aláàjà ojú inú lẹ̀gbọ́n yín ni bí mo ṣe sọ síwájú iléeṣẹ́ wa iléeṣẹ́ tó ní reputation tó dáa ni àwa máa ń ṣe ètò ìsìnkú àwọn èèyàn tí máa ń dùn tí máa ń lárinrin èmi lérò pé torí ìdí èyí lẹ́gbọ́n yín ṣe wá sí iléeṣẹ́ tíá torí nígbà tí wọ́n ti ń ṣàìsàn làwọn náà ti wá bá wa náà forúkọ lẹ̀ sọ́dọ̀ wa pé tí ẹlẹ́dàá bá kádàrá o tó jẹ́ pé àìsàn ìjà sí tọ́ lọ́jọ́ o àwa ni ká ṣe ètò ìsìnkú àwọn mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ gangan nù. Hmm, hmm. so gbogbo àṣírí yẹn ó wà láàrin ẹ̀yin àtẹ̀gbọ́n mi gbà yẹn. ó yé ọlọ́run ó yé àwa ó yé ẹ̀gbọ́n yín tí wọ́n ti filẹ̀ bora bí aṣọ yìí ó sì yé ọlọ́run ẹlẹ́dàá gbogbo wa. ó yé yín. bẹ́ẹ̀ ni ó yé ọlọ́run. báwo wá ní ètò ìsìnkú báyìí. ètò ìsìnkú ẹ̀yin ọmọ ní wàhálà kankan kẹ́yìn kan fẹ̀yìn tí ń jọ òun ni kẹ́ jẹun kẹ́ sì máa ṣàdúrà fókù. níwọ̀n bàgbà tí ẹ ti san owó tiwa gbogbo ètò ìsìnkú pátá iléeṣẹ́ wa ní ògbìn. àdúrà ti ń bòkú tẹ́lẹ̀ àdúpẹ́ àdúpẹ́ èmi ò pé kí àwọn boys mi wá bí kán wá ṣe kọ́. ó yà ẹ́ lẹ́nu mi àbí. Ah, yes ó yà mí lẹ́nu díẹ̀. well um, I have a reason for coming here. okay. ó dẹ̀ wá very very important go. mo dẹ̀ mọ̀ wípé o busy o pẹ̀lú iṣẹ́ ló wà but you have to hear me out. <laughs> ẹ gbà mí irú iṣẹ́ wo mo fẹ́ ṣe tí mo ò ní lè gbọ́rọ̀ lẹ́nu wo olólùfẹ́ mi àti ọ̀rọ̀ iṣẹ́ tó ti ń sọ ọjà ọmọ ìyá dáadáa lẹ́jọ́ mẹ́ta yìí. ẹ máa gbọ́rọ̀ ẹ ẹ ò ṣe bọ́ síta kó gbébọn kó á bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn kiri hmm? so that business ṣe á bùn bàtà àwọn èèyàn ń gbàdúrà pé kí wọ́n má pàdánù ẹ̀mí wọ́n sọ pé business done please. oh well oh, that's the irony of life. Oh, wo aniko ọ̀rẹ́ mi àti ẹni mo fẹ́ bá ẹ sọ torí mi ò understand gbogbo bó ṣe ń ṣe yìí mi ò mọbi tó ń lọ pẹ̀lú mi torí èmi gan kọ́ mọbi tèmi ń lọ pẹ̀lú ẹ o I just I just don't understand what is going on between us tó bá dé rántí vividly pé èmi ni mo wá bá ẹ pé mo fẹ́ kó fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó and then you replied pé ẹ o feel pé ọ̀rẹ́ lèmi àti ẹ èmi dẹ̀ rò pé bí a torí mi lówó ló ṣe ní complex but right now you have money what else do you want what else are we waiting for ìtòsí tó bá jẹ́ pé o ní eh, obìnrin míì tó ń fẹ́ ni kò jẹ́ kí n mọ̀ because I don't, I don't understand what you're doing I, I don't get it at all so I need you to talk don't stare at me. ojú rẹ yìí ni tó bá ti ń sọ̀rọ̀ tí wọ́n wojú rẹ̀ èyí mọ bí ti máa ń ṣe mí lára. you're so beautiful. oh please go dá mi lóhùn nǹkan tí mo bẹ kó dá mi lóhùn. ẹ ń bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ bí yes. Um, lákọ̀ọ́kọ́ náà èmi àníkù o kò sí obìnrin kankan lórí ilé ayé tí ń wù mí láti fẹ́ tó tayọ ọwọ́ ọmọláyọ̀ olólùfẹ́ mi. Eh. yes because i love you so much in, in fact too much. àmọ́ ṣé o rí nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ tó mú wa wà ní ààyè táwa méjèèjì wá ẹ̀ tí wò ó mọ̀. Hmm. ṣé o nígbà tí bá mi wà láyé mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu wọn tí wọ́n ń bá ọkú Bádéjọ sọ I overheard them I eh, am, my love I think we should continue this discussion in the car it's already past my closing time. no problem I have the whole time in the world. Yeah, you got the whole time the whole time o. Uh -huh. Eh, eh. sorry let me tell you a secret. what something very secret. what is it. I love you so much. Èdìdì ìfẹ́ lèyí, olólùfẹ́ jọ̀wọ́ wá fún mi. Ìfẹ́ hàn mí náà, mo nífẹ̀ẹ́ rẹ. Ìfẹ́ mi sí ọ o, àfi bí ojú. Pápáfin lóyìnbó tó bá fẹ́ mi dọ̀kan jẹ́ kí n mọ̀. Mo nífẹ̀ẹ́ rẹ, àfi ìfẹ́ mi o mi ò jẹ́ fọ̀rọ̀ rẹ̀ ṣàwádà ìdíyelé ibẹ̀ mo lè san tá a lè jọ wà ó nífẹ̀ẹ́ rẹ̀ àfi bí ojú ó ní. jọ̀nà ṣé òótọ́ ló ń sọ fún mi ni or you're just joking. ọ̀ráyọ̀ pẹ̀lú gbogbo agbára àsìkò tí ń bẹ lára mi tí mo ní ẹgbẹ́ àwọn gbọ́dọ̀ fi irú nǹkan máa ń joke gbogbo tí mo ń sọ fún ọ pátá òótọ́ ni o. so kí dáadé ẹ tó kú wọn ò mọ̀ pé gbogbo nǹkan tó ń bá wọn kó bá dé jọ sọ pátá ni wọ́n gbọ́ ni. ọmọ bàbá ọmọ. Um, èmi náà fún wọn lára bí ẹni tọ́mọ o torí nǹkan tó ń ṣe bàbá ni pé kí n mọ̀ lọ ṣe bí ọ̀nkú Bádéjọ ti ṣe ṣe tí wọ́n sá kúrò nílé tí wọ́n wá sí kọ́ hmm. and I didn't let him know that I knew everything. That was the reason why he couldn't tell me. Hmm. Hey. Probably. Yeah. Dákun, kí ni tó fà pàtó gan-an tó fi ní ọ̀dọ̀ mi ló fẹ́ sùn lálẹ́ ò ní sunlé? Ah, ah. Jona, is it a crime? Lo ṣé mi ò ní right láti sun ilé àfẹ́sọ́nà mi ni? do I need your permission? Hmm. ìgbà tó jẹ́ gbogbo ọ̀tí máa fẹ́ sùn ó máa sọ pé o busy o busy and thank God pé mo bá ẹ ní ọ́fíìsì lẹ́ni. Hmm? Mọ́ráyọ̀ okay hmm? if that is what you want. Ah, that's what I want I'm a rock your body. then you have it. I apologize. <laughs> mo lè sọ ta lè jọ wà ó ní. má sọ fún mi pé orí ọ̀rọ̀ yìí ló ṣe wà látẹ̀kọ̀ tí mo fi wà nù yàrá látàárọ̀ tí mo expect pé kò wọnú ilé kò wá wẹ̀ kò dẹ̀ change aṣọ ẹ̀ o kàn jókòó sí ìbàyẹ̀ òun dì hold on ká sọ pé àyà ní restaurant lẹ́ẹ̀kan ká tó délé ká tó pé mo dáná sí ò mà ní jẹun. mọ́ráyọ̀ o ti ṣe gbọ́n sọ̀rọ̀ àwọn o ti ṣe ní kọjá ìrún à ń jẹun à ń jẹun. jóná ṣé ọ̀rọ̀ yẹn ju bẹ́ẹ̀ lọ ni is there something you are hiding from me. Ah, ṣé kò tó torí o n ti ṣe náà ṣe tó torí o. okay um, mo fẹ́ bí one question kan. okay. one you know I love you. and I love you too. tó o bá lè ṣe ni kò sọ fún mi. wọ́n má fẹ́ràn àgbàṣe ọjà o ọkùnrin mi ò everybody learn. you're a man. Yes, I am. Uh-huh. So you're a man. Let's go in there. Kó dé wá proof fún mi pé you are man enough. No, yí ọ̀rọ̀ náà yí ọ, mo dákun má jà ṣe lónìí. Hmm? Jóná, ṣé wọ́n máa ń da ọjọ́ sí nǹkan My friend, would you get on. Mariah, please. Dúdé jọ. Honey, listen to me. What? Ọ̀rọ̀ orí yóò ti ń lo iyọ̀. Ẹ báwo ló ṣe rí? Mo hmm? hmm? jẹ́ àṣe. Ah, dalẹ̀ jẹ́ àṣe ṣé nǹkan tó ń fẹ́ nu. àti ibi ẹ̀ka wíìs. don't do that. don't do what. your body is what. that's what i do. oya kọkọ mi. jáwọ́ ló lọ jàre. very sure. come here. that's what i'm talking about. ẹ ra sa ọmọ bíṣọ̀pù ẹ̀ ṣe ti rí dáàdì. bẹ́ẹ̀ni mo ti rí wọn mo ní kí n tún béèrè pé kí ni báwo ni improvement wọn lọ a tún ṣe carry out test kan fún wọn lánàá ni. ta tún discover àwọn nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tá à ń treat tẹ́lẹ̀. ẹ ṣe gan there is another development mm-hmm. ó possible ká gbé dáàdì kò ní by ìléni. why. nǹkan tó ṣẹlẹ̀ ni pé dáàdì ní ká lọ gbé ọ̀rẹ́ àwọn kan tó jẹ́ pásítọ̀ wá pé tó bá ti dé ibà yìí a máa fẹsẹ̀ ara wọn jáde kò níbí. pásítọ̀ ṣé dókítà ni pásítọ̀ yẹn ni. no wọn kì í ṣe dókítà o but Pastor ni wọ́n his name is pastor Okiki. tó dẹ̀ yẹ pé ọlọ́run máa ń ti ọwọ́ wọn ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó dẹ̀ yẹ pé nínú ẹ̀ ni àbá náà gbàgbọ́. ẹ wo bí <laughs> ẹ má ṣe mistake o ṣe rí pásítọ̀ yàtọ̀ sí dókítọ̀. ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sọ́rọ̀ wòsàn o abẹ́ẹ̀ rí pé à ń gbìyànjú lórí wọn ni. iṣẹ́ pásítọ̀ ni pé kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà kán teach àwọn èèyàn from wrongdoing iṣẹ́ àwa doctor. ni kí a ṣe ìtọ́jú ọlọ́run ọba nìkan ló ní ìwòsàn tó bá jẹ́ pé torí pé táyọ̀ dìlé pé ẹ tètè ń wo kíni ẹ fẹ́ kán tètè dìde lẹ ṣe ń ṣe ìgbésẹ̀ ilé ẹ fi sọ́wọ́ ọlọ́run bí ètò mi dẹ́rùn aṣọ yín pé wọ́n máa dìde it's matter of time. lóòótọ́ iṣẹ́ wọn ò jọra wọn ṣùgbọ́n ṣá ẹ fún mi ní wákàtí méjì kí n fi gbé wọn dé ìbáyìí. well no problem you're welcome but máa fi kọ́kọ́ dá yín lójú tí ẹ bá gbé wọn débí tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ mysteriously èmi àṣọ ọyún pé àtèmi àti lémi ẹ ń gbọ́ mi àtèmi àti lémi á ti gbàgbọ́ wa bọ́ ní ìgbàgbọ́ yẹn. inú wa dùn gan sa inú wa dùn gan. bọ́ èmi o mi ò tí ì rírú àwọn orí ètò ẹ̀sán yẹn rí o bọ́ ẹ jẹ́ kó ṣẹlẹ̀ náà lójú wa. we very glad tẹ bá lè ṣe bẹ́ẹ̀. yọwọ́ kan. ẹ ṣe kọ sa. ẹ ti kẹ́ Se ṣàtúnfẹ́ lọ́mọ kékeré ń ṣe gbẹ́gbẹ́ tó ní wọ́n mú pásítọ̀ pásítọ̀. láti ìjẹta ń bọ̀ gangan lọ dágbére kóun fẹ́ lọ. Ah, irú àwọn ọ̀dọ́ mi kẹ̀ ọkọ̀ wá sọ́dọ̀ mi àríkẹ́ calm down kò sí cause fún pánìkì kankan ọ̀dà ṣé ọmọ tó ṣẹlẹ̀ èmi ó ṣèwádìí tèmi bá lè ṣe. Uh, uh, whatever information tí mo bá wá rí i will let you know dákun mo mọ́ bábàbà sọ o mo jẹ́ kán lọ mọ́ dààmú ọkàn wọn don't worry don't worry just stay calm ah, ah, àbílú ètò òtún wa lélẹ́yìí. ta lẹni tó ń bá sọ̀rọ̀. àríkẹ́ àbúrò múráyọ̀mọ̀ ni. Ah, kí ló sọ pé ó ṣe òun. ó pé wọn ò rí múráyọ̀ ní láti jẹta kò sì dágbélé ibì kankan tí ń lọ kí ló wá ṣẹlẹ̀ báyìí. aniko jọ ó ti rẹ̀ mí. stop jọjọ stop. aniko ṣé n tó sì ń sọ yìí sódà lójú. òkìkí ṣó dá mi lójú àbí ntí mo mọ̀ èmi rẹ̀ ló ṣẹlẹ̀ sí i. abájọ abájọ tán kó gbádẹjọ tí wọ́n fi sáńdù tí wọn ò délùú mọ́ tí wọn ò bójú wẹ̀yìn èyí ti rí gan-an tó jẹ́ pé àwọn bàbá wa tó fi àṣà ilé wa lọ́wọ́ wọn ò wú tégbòtégbò kámọ̀dí rẹ̀ tí fi ní alára báyìí. wo òkìkí ifá bí tí ń ṣe ọ́ ní ṣe mí ọmọ ìyá mi gbogbo àwọn kinní ilé mi náà ń rò àmọ́ tí àwọn bàbá wa bá mọ ìdí àṣírí tán wọn ò fi hàn wá náà kí ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí gangan. kò yé ọ ọ̀dà jẹ́ àṣẹ báyìí fíìmù lásìkò tàwa yìí títí dọ̀la jẹ́ ń ṣàyẹ̀ olórí rẹ̀ ń fún ọ lábọ̀. ṣé bí ọmọ gbé fa sínú ọkọ rẹ bóyá ká yẹ fáwọ. ifá ilé ìsìnfà nú ọkọ ifá àtọlọdọlẹ ni. ọ̀dà o ṣeun. àwọn ìyá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ìfà ìfà kan sáàsì lẹ́dùnmarè wà bá tó ṣẹ̀dá gbogbo wa. ọmọ rẹ̀ tí mo yún nù gbé ọ́ àtàrí ẹni tí ó sùn ọ̀sẹ̀ bàbá kúkú òkè gẹ́tì elétò mo fẹ́ kó fọkàn ara rẹ balẹ̀ o lórí ọ̀rọ̀ tó ní kí n bọ́ béèrè iwájú àgbọn mi ìgún ni mo wà yìí ifá ń tọ́ka sí mi pé mo ráyè ò sọnù ó láyè ka abi tó wà náà ló wà ó ní láìpẹ́ láì jìnnà pé mo ráyè ó yọjú sí ọ fúnra ara rẹ̀. Ah, ah. n ò lè gbé fálẹ̀kẹ̀ fún un n ò gbọ́dọ̀ pẹ̀sùn lólè bí fásewí ni mo ti sọ fún ọ gẹ́lẹ́ wọn ẹ pẹ̀lẹ́ ẹ kú àgbà. àgbà ló kú rọ́jú ọmọdé kì í ṣe ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá èṣù oníyà yín o. ní àṣẹ. o ṣeun o ṣeun kúmóyì. ngbà. àròkò. bẹ́ẹ̀ ni. láti ìdílé wa sí ọ̀dọ̀ yín. Hmm. ọ̀kàrẹ̀ òkú ìfọmọnìyàn ṣe ó kú ìfọkànsìn láti ìdílé yín sọ́dọ̀ mi ni. Bádéjọ olórí ẹbí yín òun ló fi rán ìyàwó àfẹ́sọ́nà ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n rẹ Aníkúlá òun ló fi rán sí mi lóòrọ̀ yìí àfẹ́sọ́nà ẹ̀gbọ́n rẹ ó ti débi. àǹtí Mọ́ráyọ̀ wọ́n wà lọ́dọ̀ yín. ń bẹ́ ń bì. ẹ jẹ́ ìrìn yọjú. Ah, ah, ah, èèwọ̀ kò ní wo ruru káwa ruru nígbà ó ti wá ó ti nítumọ̀ ó náwọn ètùtù tá a ṣe fún ẹ̀ tí ìgbọ́dọ̀ fojú kanra yín ètùtù ọ̀hún ni mò ń ṣe lọ́wọ́ ẹ padà ríra yín ojú òrìnjú ó káre àkọ́kọ́ ìbéèrè mi rèé okúmú yìí ǹjẹ́ ó tiẹ̀ mọ ìdí tí obìnrin kì í fi bá yín gbé níran yín gbogbo ẹ̀ ló yé mi bàbá. gbogbo rẹ̀ ló yé ọ ìdí tóbìnrin kì í fi bá yín gbé. ṣé o mọ̀ pé ibi tí panipani wà ibẹ̀ ní gbanibani ń gbé ṣé o mọ̀ pé tá a bá fẹ́ kóbìnrin ó mọ bá yín gbé àwa la ní pa àwa la ní mú àwa la ní tú àwa la ní dé bá wa fẹ́ ṣe kóbìnrin ó gbé lọ́dẹ̀ yín kó bá yín gbé kó dára yín ń bẹ lọ́wọ́ wa. Ah, ah, bàbá ìyẹn ò yé mi bàbá. ó jọ ọ lójú mọ́ọ̀rù lóògùn ẹrù béèbó bá rù orí rẹ̀ ó pa á sáà pé ò jẹ́ ẹ ojú ọ lọ èyí tá a sà tí ò ewé rẹ̀ kò kàn ni obìnrin yóò bá yín gbé yóò bá yín gbé pẹ́pẹ́ tí ó dára yín tí mímì kan ò sì ní mì mo fẹ́ bi ọ́ bóyá o tún ti nímọ̀ débi wípé òòṣà kan ń bẹ nídìílé tiwa tó fara pẹ́ yín díẹ̀. Ah, bàbá òòṣà alákìtì ni. ó káre òòṣà alákìtì òkìtìkàtà ọ̀kàtàkìtì ọlọ́sùn agbe adìgbòlagbà. àbá o. amúnilẹ̀ lórí adìgbòlagbà òòṣà alákìtì ní í jẹ́ báwọn kínkínní ló fi bá ọ tán ìdílé ìyá ló ti bá yín tán àmọ́ àwa gangan la ní gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ní nǹkan lọ́rọ̀ ìdílé bàbá mi gangan ló ní òòṣà òun bá a bá wá rí obìnrin tó bá láyà tó tún láyà ni mo wí tó bá pò wọ́n ò bá yín gbé òrìṣà yìí là á fi ṣètùtù fún ìyá ń bẹ́ńbẹ́ yóò rí pọ́njú yóò rí ìyá yóò sì pé ní bàbá àmọ́ adùn nígbẹ̀yìn ewúro bí a bá rí obìnrin tó bá lè fi ara dì í tó fara da gbogbo ìyà tí ń bẹ níbẹ̀ yóò bá yín gbé títí láéláé tí nǹkan kan ò ní ṣe. ṣùgbọ́n ṣùgbọ́n kan tí ń bẹ ń bẹ lọ́dọ̀ tí yín rèé o obìnrin tó bá wá lè fara da gbogbo ẹ̀gbin tí ń bẹ ń bẹ tán tó bá ṣe tán ọkùnrin rẹ̀ ò gbọ́dọ̀ dá mọ́ ọkọ rẹ̀ tó bá fẹ́ sílé ò gbọ́dọ̀ dá ó gbọ́dọ̀ mọ ṣòótọ́ pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà èyí tó wá burú jù ni wípé bá a bá wá rọkùnrin kọkùnrin lẹ́yìn ìgbà tí obìnrin ọ̀hún tó ti ṣe gbogbo ohun tí ń bẹ́ẹ̀ bẹ̀ tán tó bá nóun ó padà nírẹ̀yìn rẹ̀yìn òun ó da ọmọbìnrin òun kódà kó mọ̀ ìtí ìdá tó bá ti ní lọ́kàn pé òun ó ṣàbùrú àbùrú ọ̀hún yóò padà sí ni o yóò padà sọ́dọ̀ ọkùnrin náà wọ́n lẹ́ni tó de erúlérú ń ṣe kínni Eh, ẹ̀yin àgbàlagbà lẹ ní ẹni tó dérú lérú ń tọ̀. ẹni dérú lérú ń tọ̀ elételète ó tẹ̀lé ọkùnrin ọ̀hún ó jẹ̀bi ìdí rèé nítorí pé gbogbo ìsìnkú tí ń tẹ̀lé yín tí ń ràn yín lọ́wọ́ nídìílé yín tẹ́ ẹ mú bí agbára tó mìíràn ọ̀hún bá ti bá yín ṣe pọ̀ tán ìsìnkú ọ̀hún yóò jọmọ ṣiṣẹ́ fẹ̀yìn méjèèjì ni ṣé o wá rí i pé ó léwu fọkùnrin tó bá dárú obìnrin báwọn ọkùnrin ọ̀hún ó jẹ̀bi. ìfẹ́ hàn mí náà mo nífẹ̀ẹ́ rẹ ìfẹ́ mi sí ọ o àfi. dákun mọ sọkún mọ ọ̀ráyọ̀ dákun mọ fọlọ́n bí ọmọ sọkún it breaks my heart ti máa rí epo nsọkún báyìí dákun. àníkù kí ìṣẹ́jú ẹ̀ ṣe bí ogun àsọtẹ́lẹ̀ ni tó ní kí n parọ́ nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ yìí ni kò jẹ́ ká máa rò mi ò lè máa fara rọ lọ báyìí torí mo fẹ́ dé àjọṣepọ̀ pẹ̀lú ọkọ mi. Mọ́ráyọ̀. You know I love you mi ò dẹ̀ ṣetán láti fi ẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí èmi nígbàgbọ́ wípé ìwọ ni ìfẹ́ ọkọ mi tí Elédùmarè yàn fún mi látòkò wá but I'm in pains. please stop crying dákun mọ́ sọkún mọ́ àwọn nǹkan tí mo gbìyànjú àti ṣàlàyé fún ọ dáadáa náà rèé láì ṣàtúnwé asán kẹ́mi rí ọmọ wọn bọ̀rọ̀ láàrin ara wa mo nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú dọ́kàn mi. Ah! I'm sorry. Aleko, no. I'm sorry. It's okay. You'll be all right. You'll be alright. Ìwọ nìkan lóbìnrin tí mo nífẹ̀ẹ́ sí. Àmọ́ tó bá ṣe pé ọ̀nà àbáyọ kankan wà ní. Wọn ò bá ti gbé ìgbésẹ̀ kó tó dáa kó yìí. Kí nǹkan kan tó dà wá pọ̀. Èmi náà mọ̀ ọ̀nà àbáyọ kankan. Nǹkan máa sọ sí mi lọ́kàn. Kí ni nǹkan náà? ó sọ pé gbogbo nǹkan tí dáàdi àti ọkọ bàdé jọ sọ bàtà ló gbọ́ ó dé fi wo possible dé pé dáàdi ti lè pe ọkọ bàdé jọ lọ́jọ́ mi láti sọ èrò ẹ̀ fún wọn tí wọ́n dẹ̀ mọ́. mi ò rò bẹ́ẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ o torí sọ̀rí n tí ó ṣẹlẹ̀ yìí n tó ti wà nínú wa láti dáadáa ni látìgbà táwọn òbí wa náà ti wà kéékèèké bá ti dáyé bá lẹ́lẹ́ bá ti dáyé bá nù èmi rò pọ́n náà báyọ̀ wá báwọn tó bá wà ó ṣì ṣe kémi náà ti mọ̀ bí ṣe máa ń ṣẹlẹ̀ ní ìdílé wa ni látìgbà táwọn òbí wa náà ti wà ń kéékèèké kò sí obìnrin náà tó bímọ méjì lẹ́ẹ̀dẹ̀ wa kó tó mọ kí wọ́n tó wọn sá lọ. ṣé o ń sọ wípé ìwà àti kúnmi yóò kì í ṣe ọmọ ìyá kan náà. náà àìsàn ọmọ ìyá kan náà ọmọ bàbá ni à. sórí lọ́dọ̀ wa àwọn tí wọ́n bá bínú ilé wa àmọ́ nífẹ̀ẹ́ ara wa bí ọmọ ìyá ni. àníkù nǹkan tọrọ ẹ bá gbà la máa fún ọ àníwàkúwà la máa wá nǹkan tó bá sọnù èmi máa lọ bá òun bá dé jọ bí wọ́n lè sọ èrò ẹ̀ fún mi. We can't continue like this. We can't. Cause you're my love, you're my peace, you're my joy, you're my everything. Kò pẹ́ lọ́tọ̀ lọ́dọ̀ tèmi púpọ̀ o, kò pẹ́ lọ́dọ̀ mi rárá. Because mo jẹ́ kó mọ̀ ẹ́ pé mi ò rí ọ̀nà àbáyọ sí nǹkan tó bá sọ̀rọ̀ mi. Ṣùgbọ́n mo tọ́ sọ́nà. Mo ń láti dàrẹ́tẹ̀ síbi jẹ́ pé tó bá débẹ̀, wọ́n á ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ àdérọ̀nà àbáyọ. Hmm. uncle so ibo gangan lẹ direct ẹ pé kó lọ. ìlú wa lèmi ní pé kó lọ yes mi ò mọ bomi náà. uncle ẹ̀yin tẹ́ ẹ te tẹ́ ẹ jù mí lọ ẹ mọ̀ èmi gbogbo tí mo wà ń jòrò náà mi ò mọ̀ ṣáàmù kéèké tó wà léèyàn náà máa mọ̀ dé abájọ. <laughs> èmi ọ̀rọ̀ sọmọ kékeré kan làákàyè mi ìlú àlórí wọn lọ́wọ́ fi mọ nǹkan tó ń fẹ́ ṣe ìyànà sọmọkiri àwọn tí mo mọ̀ pé tó bá lọ bá ó máa rí àlàyé sí ohun tó ń ṣe ni mo direct ẹ̀ sí because mo rántí ní ọdún ọlọ́run gbà tí mi àti bàbá rẹ̀ mo sọ̀rọ̀ wọ́n ní kí n kẹ́tí o pè mí là ń pè mí pè mí lẹ́kìnlẹ́ kejì ẹ̀kẹta mo lẹ́ẹ̀mẹ́ta lè pè mí ó ní good àwọn lè sọ pé máa yá kó lọ pẹ́ o hmm. àwọn lè sọ pé máa pẹ́ kó lọ yá. Hmm tí ọ̀rọ̀ bá wá dí gágá tó dí gàgà tí àmọ́bi kankan tá a lè yà sí mú pé ká gbéra ká wá bá bàbá ọdẹ tó gùn tàbí kábíyèsí ìlú wa hmm. tá a bá ti débẹ̀ wọn á rí solution sọ̀rọ̀ <sighs> ìgbà tí mo á wò pé ah, mi lè sọ pé léde kókó gírì kó lọ bá àbọ̀dẹ tó gùn wọn ní dá lóhùn. Hmm wọ́n á pa àrokò ránṣẹ́ pé tó bá ti rí bàbá ọdẹ tó gùn kò mú fún wọn pé látọ̀dọ̀ mi from there wọ́n mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ so that's what I did. àti ẹ̀dúpẹ́ mo ti mọ ibi tó wà ṣùgbọ́n n kú èyí tó tún jọrọ ilé ìta ń sọ lọ́wọ́ yìí tó múmú láyà mi tí mo ṣe wá sọ́dọ̀ yín ó ní pé ìgbà máa sá kúrò nílé tẹ máa sá wá sí ta ló sọ wọn pé mo sásìkò. àwọn kò mọ mọ gbogbo ẹ̀ mú mọ ọjọ́ tẹ̀yìn àti dáàdì mi ń sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ sọ pátá ni mo gbọ́. o gbọ́. bẹ́ẹ̀ ni sá. ta ló sọ fún mi. ẹnì kan kò sọ fún mi dáàdì mi kò sọ fún mi bọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ pátá ń jọ gbogbo ẹ̀ ni mo gbọ́. ṣùgbọ́n dáàdì mi ò sọ kọ́kọ́ fún mi báyìí nígbà tọ́rọ̀ tèmi àti murayo wá ṣẹlẹ̀ kì í ṣe pé mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ o ṣùgbọ́n ibi tó máa já sí gangan ni mi ò mọ̀ èmi àtòkìkí wá bá wọn pọ̀ pé kí n tọ̀ yín wá bóyá ní àgbàlagbà kan tẹ́ lè ṣàlàyé ẹ̀ fún mi ẹ tó máa là mí lọ́yẹ̀ kí n tí àrò tẹ́lẹ̀ má lọ ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mo fi wá o. wòmí. ẹ thank god pé oní gbogbo nǹkan tá a sọ pátápátá ló gbọ́. bẹ́ẹ̀ni mi ò mú kọjá nǹkan tí èmi àti bàbá rẹ̀ mi sọ yẹn mi ò mú kọjá rẹ̀. nǹkan tí wọ́n dẹ̀ sọ fún mi pé a lè ṣe ibẹ̀ náà ni mo rè bá àlejò yẹn lọ yẹn inú pé gbogbo àwọn kìnìún náà dandan ẹ̀yìn aláṣà nǹkankan dédé yẹn ó mọ̀ pé mo rò ní trust náà ẹ̀ níwèé. ẹ ò mọ nǹkankan. mo ò mọ mo mọ mi mọ náà dà dò báyìí mi mọ mo mọ̀ pé tí ò bá ní sí ọ̀nà àbáyọ dáàdi ò ní sọ fún ẹ pé bẹ́ẹ̀ ni ká tọ̀. ṣùgbọ́n mi tí mo sọ ẹ pé kí wọ́n lọ yẹn in fact bàbá tó sọ pé tó bá wá rújú pátápátápátá pé lọ́dọ̀ bàbá ọdẹ tó gùn fún ara ẹ gbọ́ngbọ́n kọ́ dé ọ̀dọ̀ kábíyèsí tí mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ lóòótọ́ bí bàbá yìí ṣe sọ ọmọ tí wọ́n sọ. So. hello jerry. hello jerry. wo nǹkan tó ṣe yẹn ó dùn mí gan. ó dùn mí gan. má bínú sí ọmọ tó ti ń bínú first láàárọ̀ la ìbínú àti ìsìnkú. all right then i love you okay. i love you. yes nítorí olóò fẹ́ dánwò yìí mo fẹ́ kó yí ọ pé yóò lẹ́yìn. kí lẹ́yìn tó fẹ́ ní n tó wù mí ká ṣe nu kí lẹ́yìn tó fẹ́ ní. kí lẹ́yìn. ẹ̀yin kí ló fẹ́ ní gan jáṣe ń tá ṣe ká mójú kò bẹ́ẹ̀. abọ́ta ni kù. o but alẹ́ ẹni bàbá ìjẹ́ kí ló tó fẹ́ pa tó fẹ́ dà lóru. Ah, rárá rárá òkìkí èmi àti murayo àti ìfẹ́ra wa wọlé eh? tí bàbá bá tiẹ̀ kú tá a bá fẹ́ra wa gangan mọ́lú tó yọ kí ni ìdùnnú alápàtà ni ṣé o rò pé bí murayo ṣe jẹ́ àkọ́bí ọmọ gbogbo àwọn nǹkan tí bàbá òun ní tiẹ̀ náà ni ó jẹ́ jẹ́ àṣetá ṣe ká mójú kò ń bẹ́ o. àníkù ẹyìn eh, òkìkí jẹ́ ń bí ọlọ́rọ̀ kan nínú gbogbo àwọn client tí ń bẹ lọ́wọ́ wa èwo lọ́jọ́ orí rẹ̀ tó ti bàbá Bọ́láyọ̀ já ṣe ń tá a ṣe ká mójú kó ń bẹ́ẹ̀. àníkù pẹ̀lú mo ṣe ń bá ọ sọ látàárọ̀ òun jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ ní ọ̀nà ló fẹ́ dánwò. Ah, ah, wa nígbà tí wọ́n diagnose bàbá àwọn gangan lọ́sípítù tí wọ́n ní yóò kú ṣé kìí ṣe pé ṣe láàárọ̀ ọdún fún ṣe bá àárọ̀ ọdún kọ́dún tí ó lò láyé ni. nígbà tí a fi kún ọdún bàbá yìí tí ọlọ́run ti gba àṣẹ àti ìmùlẹ̀ pé ká sún ọjọ́ kó ẹ̀ síwájú so wá da kó jẹ́ pé àwa méjèèjì la tún máa dín ọjọ́ kó ẹ̀ sẹ́yìn. àwọn òkìkí kí ló ń sọ ah, ah, ṣé kò tí ló ni nígbà tá a bá ṣe ètùtù tá a ṣe gbogbo orò fún tán ṣé kò tí lónú ọdún tá a fún kọ́dún ẹ̀ ni díẹ̀ tó ní nǹkan ní nǹkan o já ṣe ń tá a fẹ́ ṣe ní. Hmm. so nǹkan tó ń fẹ́ ni pé ká ṣe nǹkan tó ń fẹ́. ǹjẹ́ mi fẹ́ gangan nu òkìkí ṣó nígbà kankan tó bá mi sọ̀rọ̀ kan tí mo sì gbọ́ lẹ́nu rí eléyìí lè ní fẹ́ já o. ok mo ti gbọ́ nǹkan tó fẹ́ náà ni màá ṣe mo fi dá ọ lójú pé tá a bá fi máa rí àsìkò tá a wà títí ìrọ̀lẹ́ ọ̀la ìgbèkú òkè nílé àná rẹ̀ sọ́tàn. <laughs> ó dáwọ́ ó dì múlẹ̀. ó dì múlẹ̀ o. ó dáwọ́. ó dáwọ́ a máa ní ká tó dáwọ́lé nǹkan tó fẹ́ ká dáwọ́lé yìí bàbá ọdẹ tó oògùn tó ní ká wá láti ìlú òkè ò bàjẹ́ ká débẹ̀ náà ká tó. no no no no no no that is not even a point to be considered now jẹ́ ká ṣe ń tá a ṣe náà tá a bá ṣe tán ká máa lọ ìlú òkè tá a fẹ́ lọ. àníkù. o kí ló dé tí mò ń yọ sí ibi tó ń yí mi sípò. ìwọ náà máa yí mi ẹgbẹ̀rún kí n má bàa yọ poro Já ṣe ń tá a ṣe. èso ní nǹkan mi tiwọn náà fẹ́ gbà bẹ́ẹ̀ ni já ṣe ń tá a ṣe ká mójú kò mẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ò kìkì ọ̀la já ṣe tara parí ètò yìí tá a ṣòro tá a fẹ́ ṣe tán á sì gbàgbé òkè lọ ní káàrí aníkúlápó. kẹ́ ẹ pé bàbá. ó kú ìfọmọnìyàn ṣe. èmi nu. bàbá rẹ mọ̀ ló rán mi sí ọ. <laughs> bàbá mi ṣé lójú àlá ni àbí lójú ràn. lóòótọ́ ni pé òkú tó kú kì í bálàyé rojọ́ mọ́ ó dárìnà kò ó dojú àlá ó di láéláé pọ́nbá lójú àlá ni bàbá rẹ ti rán mi. lójú àlá dáná bàbá ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀. ó káre bàbá rẹ ní ọ̀rọ̀ kan bẹ tóun rẹ ti sọ nígbà tóun wà láyé ó ní bí n bá ti mẹ́nu lé ó ní yóò ti yé ọ. ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan bàbá ọ̀rọ̀ tèmi àti bàbá mi sọ kí wọ́n tó jáde láyé ọ̀pọ̀ yóò sì ṣòro fún mi kí n tó lè mọ ìtọ́jẹ́ ń bẹ̀ gan ní pàtó. ìrókò wá wo sílé agbẹ́dọ́ nítorí bàbá rẹ̀ jẹ́ ó yé mi pé bí n bá ti gbẹ́nu lọ́rọ̀ náà nínú di dandan kó ránran létí túláàsì ni kí ìsọ̀yè kó sọ sí ọlọ́kàn àmọ́ bàbá rẹ̀ ní o bá ti wá rántí ó pé kó o mọ́rọ̀ ọ̀hún lọ wípé ọ̀rọ̀ àgbà ni ọ̀rọ̀ tí ó ṣe ọ́ láǹfààní. mo gbọ́ wo mo lè ń sì ṣe wọn. Àníkú Àníkú lápò bàbá Ọdẹ́tògbò ló sọ. Ah, àdínkù bàbá mi ti kú. Ah, bàbá dáadé kú nígbà wo. bàbá mi ti kú àdínkù. please come sit. ẹ kí ni n tọ́ pa wọ́n. ikú ló pa wọ́n ikú tó bá provide oúnjẹ fún ẹ ló pa wọ́n. ṣé àbí wọ́n tún sick ni. yóò sick ṣé o máa sick tí mi ní sọ fún ẹ ni. ẹ ń bóyá gbogbo ìgbà tó sá kúrò ní ìrònú tún mú ọ sick tí wọ́n mọ̀. kò sí kankan tó ṣe wọ́n o kò sí kankan tó ṣe wọ́n. stop crying. wọ́n ohunkóhun tó bá wù kó jẹ́ ikú ṣáà ti pa wọ́n ikú ti mú wọn lọ ẹ ṣe máa ṣe ètò ìsìnkú lónìí mo wá bá ẹ fún báyìí. ẹ kò burú à ń ṣe tẹni ẹlẹ́ni ojú etí wọn a ṣe tiwa náà lọ́run ní jókòjó ó tiwa ìwọ́ padà lọlé nísìn ó ti yàrá tí wọ́n ń pa yàrá tí bàbá wà báyìí báyìí tí wọ́n kú sí ó ti bàbá ọmọ kọ́kọ́rọ́ dání wọ́n jẹ́ kẹ́ni kankan wọ bẹ̀tẹ̀ méjì dé o stop crying you know always get tired. oh daddy. <laughs> Daddy. I know, I know. Stop crying. Stop crying. Èmi náà ń bọ̀ ní ìsìn. Tí You bá ìwà bọ̀ níbẹ̀ ní ìsìn. Ẹlẹ́dàá, àti ìṣẹ̀lẹ̀ lazy, báyìí ṣe báyìí. bọ́dà mi mo ti ṣe tán ayé tiẹ̀ tí wàá wà mẹ́yìn gan sí. Mm, kó mo yìí o ṣeun o ṣeun. bọ̀dà ṣé o sí. kó mo yìí kò sí nǹkan kan dàbí alára bàbá Mọ́ráyọ̀ ni ó jáde láyé. ìgbà wo nìyẹn ṣẹlẹ̀. I think this morning. ẹ àǹtí Mọ́ráyọ̀ náà wà ń kọ́ ẹ. òun ló ṣẹ̀ṣẹ̀ jáde tíwọ náà fi bọ́ta láti inú ilé ní ìsìn. bá dẹ̀ da tí mo bá lè fojú kàn wọ́n. ọjọ́ máa ń ṣe ìyọnu má jẹ́ kí a fi wàhálà àti àdààmú rẹ̀ wọ́n mọ̀ padà sàbílẹ̀jà rẹ̀. èmi ò ṣe gbogbo ètò tó yẹ ká ṣe. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé ìrọ̀rùn ògì òun ìrọ̀rùn ẹyẹ ohunkóhun tó bá ti dé bójú ó sì dé bá mú náà. ìdùnnú tí òun ní ìdùnnú tèmi tó bá dẹ̀ ti gbọ́kàn tí ń pòrúurú ó ti dán kí tèmi náà pòrúurú àti wípé tèmi ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé títẹ̀lé tí mo tẹ̀lé àǹtí Mọ́ráyọ̀ wá sékòó pé àtèmi àtẹ̀yìn àti bọ̀dá òkìkí àbájọ lọ jẹ́ ìpè àbọ̀dẹ́ tóògùn nílùú ni. èyí ò ní pé ọ̀rọ̀ tí bàbá ọdẹ tóògùn láwọn fẹ́ bá àwa méjèèjì sọ wọ́n sọ fún òṣìṣẹ́ nǹkan kan fún mi látìgbà tó ti dé kò. rárá o wọn ò bá mi sọ bẹ́ẹ̀ o wọ́n kàn yan létí èmi àti ìyàwó yín fani wọn ò sì ní jíṣẹ́ fún yín. so what exactly gangan ló gbọ́ tí wọ́n sọ. ẹ wọ́n ní ọ̀rọ̀ náà dá lé lórí ẹ̀yin àti àǹtí Múráyọ̀ èmi Mọ́ráyọ̀. bẹ́ẹ̀ni. kí ló sọ fún mi. ọ̀rọ̀ ń lágbára pọ̀ o. wọ́n ní látìgbà tí àwọn ti ṣe orò ṣalákìtì fún àǹtí Mọ́ráyọ̀ wọ́n ní wọ́n ti dọkun inú ilé ìtọ́já sí pé gbogbo àwọn òòṣà àtàwọn ọmọ ilẹ̀ tí ń tẹ̀lé lẹ́yìn àtàwọn ọ̀sìnkú tí ń tẹ̀lé lẹ́yìn wọ́n ti ń tẹ̀lé àǹtí Mọ́ráyọ̀ náà lẹ́yìn o wọ́n sì ti ń ràn wọ́n lọ́wọ́ wọ́n sì tún mọ̀ ṣolùgbèjà fún wọn wọ́n tún wá sọ síwájú pé irú obìnrin bẹ́ẹ̀ torí wọn ò báwọn fóbìnrin kankan rí lórí ilẹ̀ ẹ̀pẹ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ tọkùnrin tí wọ́n bá ń fẹ́ bá kọjú ìjà tí wọ́n àbí ó dà wọ́n ó léwu gan o. òpèlú ni ẹ you such an idiot ó wá rò pé ọ̀rọ̀ ẹ tóbi ó tóbi gan kó tiẹ̀ mú fóònù láti ilé kó pè mí. wọn ò rán mi sí yín wọn kàn yan létí èmi àtàwọn òyìnbá ni. ó ṣe gbá ń lójú. n ò nà yín rárá o ẹ má bínú. àbórí rẹ dàrú ni. ẹ má bínú èmi lọ jájú mọ́ you should have called me. ǹda náà ǹda kí ni ẹ wá sọ pé yóò ṣẹlẹ̀ ń pàtó gan-an téèyàn bá darú obìnrin bẹ́ẹ̀. ẹ̀yin ṣe bí nǹkan tó yẹ kẹ́ ẹ bèrè tẹ́lẹ̀ náà nù tí wọ́n sọ pọ̀ bọ́ẹ̀ tí mo rí gbámú bẹ̀ tó bà lẹ́rù díẹ̀ wọ́n ní irú obìnrin bẹ́ẹ̀ ọkùnrin tó bá dà wọ́n wọ́n ní yóò balẹ̀ lọ ni o bọ̀dá mi ṣé ò sí. bọ̀dá. kò sí nǹkan kan pọ̀ lórí kẹ́mi lọ́kọ́ ọmọ lọ́lé. ẹ um, ẹ eh, eh, wá mo lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ráyọ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ òru èmi náà bá yín lè. ọ̀dà ẹ mọ̀ pẹ́. ojú kòkòrò pa mí kó bára mi pọ̀ ohun tí a ṣe yìí ọlẹ́dàá bóun tí a ṣe yìí bàbá mi sì kìlọ̀ fún mi. jọ ṣé mo bá àǹtí Mọ́ráyọ̀ ni. láti bò. àtọ́dọ̀ bọ̀dá níkù ni èmi nà búrò ok àwọn wà àwọn náà ti ń dúró ní látàrí ni mo máa. ẹ ee ee mo tán mo tán eh, eh, agbọ́n ee ee mo tán mo tán eh, agbọ́n bá ti pọ̀ o ẹ pẹ̀lẹ́ akọ rẹ̀ a ò ní fi relé sọ fún ah ṣé olúwadé tẹ wá ṣara báyìí ah, ẹ ṣara gírí ẹ kọ rẹ̀ yàn a ní fi rẹ̀ gbà ẹ pẹ̀lẹ́ ẹ ṣara gírí ṣe gbọ́. a ní kó ń kọ. ẹ àwọn náà náà ní kí n máa bọ̀ kí wọ́n máa bá ètò lọ wọ́n á tó darapọ̀ ọmọ wa ń sìn ṣọ́ ti ṣe yín ẹ ń bọ̀ ní wọ́n wà óyá óyá óyá ó gbọ́dọ̀ ah, pẹ́ sà àníkúlápó àníkúlápó àníkúlápó àníkúlápó àníkúlápó ṣọ́ra o kó má má sọ̀rọ̀ ahẹ́dọ́ lọ́rùn àgìlìntìkù làwọ̀ ẹ̀ ṣe é ṣe gbẹ́kúdé. ọ̀ṣọ́ dúró re lòkú ewúrẹ́ fọ̀hún tó jàgèrè ẹ sọ fún nílùú yìí o kó rọra sọ kọ́kọ́. ìbámu òfun bàlà adífáfá kánjú ọlà adífáfá kánjú ọlà ooo ọmọ kánjú ọlà ó jẹ ẹ̀fọ́ ọmọ kánjú ọlà ó máa wárí mú. àníkó ifá yìí sọ̀rọ̀ o. n ti fárí lójú ọpọ́n yìí ò dá o ifá fi ń yé mi pé èmi gangan alára ti kíra mi mọ́fà ifá yìí ń jẹ́ kí n mọ̀ yìí pé àwa méjèèjì a ti ń si ẹsẹ̀ gbé ó lọ́nà tóun láàlẹ̀ fún wa pé ká máa tọ̀ táyé fi yẹ ni ọlọ́nà òdì là ń tọ̀ fani nítorí owó àti bà wọ́n rúmọlẹ̀ jẹ́ ifá wa ní ẹ̀san ti dé báyìí o ara ẹ̀san tá à ń sọ yìí òun nígbésẹ̀ àkọ́kọ́ tó ṣẹlẹ̀ sí ọ yìí. òkìkí ifá já náà àlàyé ọ̀rọ̀ tí mò ń ṣe fún ọ pé mo rí bàbá ọdẹ tóògùn lójú àlá mi tí ń kì mí ń lọ ojú kòkòrò náà sì ni bàbá mi máa ń bá mi sọ ń gbogbo ìgbà pé ká má fàwọ̀ ṣèrú ká má torí ipá nǹkan ju ọ̀la ká má ṣèké ńlọrọ̀ tó délẹ̀ ifá já náà ṣùgbọ́n dákunláyé òkìkí kí ni solution gangan sí problem mi. Mm ìfanipara ni ò sánsọ bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀dẹ̀ ni ò wẹ̀wù òpó létà ń wò ni ò di èbí dáin dáin àdìfá fún mọ́sẹ̀wù tí ń sọ bíbí inú àgbọ̀n rẹ̀ gún èkó tó ṣèrú ẹnìkan ò mọ́ ojú gbọ̀nà dákun mọ́sẹ̀wù sólúwò àníkù mo kìlọ̀ fún ọ mo tí o mọ̀ pé n tó fẹ́ ṣe yóò lẹ́yìn so wá bí o bọ̀ dé báyìí. òkìkí o wí tẹ́lẹ̀ àní kí ni solution sí problem ní báyìí. mo mọ̀ tá a lè ṣe o lẹ́yìn ká bi atọ́nà léèrè kó fọ́nà wa. béèrè. àníkúlápó àníkúlápó àníkúlápó àníkúlápó àníkúlápó ṣọ́ra o kó má má sọ̀rọ̀ ahẹ́dọ́ lọ́rùn àgìlìntìkú làwọ̀ ẹ̀ ṣe é ṣe gbẹ́kúdé. ọ̀sán re lòkú ewúrẹ́ fọ̀hún tó jàgèrè ẹ sọ fún nílùú yìí o kó rọra sọ gàngán bọ́ọ̀lù torí bọ́sán òde àwọ̀ lè yá àníkúlákó àníkúlákó àníkúlákó àníkúlákó àníkúlákó ṣọ́ra o. a mọ̀já mọ̀rò wọ́n forí adé sọ́pọ́n wọ́n forí ọgbà báyìí má fi gún gbàgede o alájà lókè mẹ́jọ dá wọ́n ràn wọ́n nípa wí o. lára náà ló mà tún jáde. orí orí. àníkù ifá fi ń tọ́ka fún mi wípé ọ̀nà kan ṣoṣo ló wà lórí ẹ̀rọ tó wà nílẹ̀ yìí ọ̀nà òun ni pé àfi kó o má fojú kan àbúrò rẹ kún mú ìmọ̀ òjijì ọjọ́ ayé. ayé lọ́jà ọ̀run nílé o. kì í jayé títí títí káyà gbàgbé ọ̀run adúmọ́fòkè tẹ́ tí ń lọ báwọn mu àwa ara wa là ń dárò ara Awarawa o là ń dárò òkété mọ̀mọ̀ ẹgbẹ̀rẹ̀ tí mo bá rí kómóyá àbúrò mi ikú ni. lérò. ìgbà òkè tí kò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń dárò. mo gbọ́n tán mo gbọ́n tán ee ee mo gbọ́n tán mo gbọ́n tán ọgbọ́n agbójú pọlọgbọ́n lára. mo gbọ́n tán mo gbọ́n tán ee ee mo gbọ́n tán mo gbọ́n tán ọgbọ́n agbójú pọlọgbọ́n lára bọ́gbọ́n bá ti pọ̀ jù o ẹ̀ǹkùlé òmùgọ̀ lọ́lọ́gbọ́n kú sí bọ́gbọ́n bá ti pọ̀ jù o ẹ̀ǹkùlé òmùgọ̀ lọ́lọ́gbọ́n kú sí kò sí kankan. ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì kí n rí ẹ̀gbọ́n. ẹ kí ló ṣẹlẹ̀. wọ́n rán mi sí wọn ni. wọ́n rán yín sí wọn. ibo la mọ̀ pé àmàwọ̀ ẹ̀gbọ́n yín sí báyìí. ó mọ ibi tá a lè wá wọn sí. ok ẹ jẹ́ kí èmi wọlé lọ kí n wọ bàtà mi kí n gbé báàgì. àsìkò tó wà yìí wà wá gbéra lọ sí òtẹ́ẹ̀ mo sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti wọnú òtẹ́ẹ̀ máa pe ìyàwó ẹ pé kó wá bá ẹ níbẹ̀ mo dẹ̀ fẹ́ rán ẹ létí pé kó má gbàgbé pé ẹni tó kọ tíkẹ́ẹ̀tì UK fún ẹ ń bọ̀ abẹ́ ẹ nínú òtẹ́ yẹn tẹ́ bá ti wá dòtẹ́ yẹn tán máa pe àbúrò ẹ lórí aago máa ní kó gbéra báyìí báyìí báyìí kó máa lọ sílùú so that ẹ méjèèjì ò ní lè fojú kanra yín. Ah, Olódùmarè òun ò ti sọ̀rọ̀ mi sí báyìí Òkìkí nígbà wo lọ̀rọ̀ mi di báyìí kò sí nǹkan tá a máa ṣe sí i aláti gbà bó ṣe dà ní. a ní kó ṣe ń ṣe báyìí náà a ti retí ẹ látàárọ̀ tó bá lè jẹ́ lómi ni wàá ti débẹ̀. kí ló ṣe náà a ti retí ẹ látàárọ̀ Àníkú Àníkú kú ní. kí ló wá ṣe ní. wọ́n mi sí ní. kí ló ń dọ̀wọ́. wọ́n mi sí ní. ẹ fún mi lẹ́tí ẹ fún mi lẹ́tọ̀ ẹ jẹ́ gbọ́ òtí yàrá. àwọn àwọn àti tani. kí ló dé wá. ó bá gbọ́ wá. ọkọ̀ kìkì kí ló ṣe kí ló ṣàdínkù. ẹ fi mílẹ̀ jẹ́ ẹ fi mílẹ̀ ẹ fi mílẹ̀ mo ní ẹ fi mílẹ̀. mo ní kí ẹ sọ kí àwọn àti tani àwọn àti tani. ẹ mú tẹ̀lé mi. Yeah! madame madame ẹjọ ẹjọ ọlọ́run ló fẹ́ jẹ́ sọ́mùnà tí ẹtàwọlẹ olóòtú ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹjẹni ẹjẹni ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹtàwọlẹ ẹtàwọlẹ adigun ẹtàwọlẹ. bọ́ọ̀rọ̀ ẹni bá jalè ó ṣe làwí òótọ́ ni wípé àníkúlápó ó kú sí ojú títì kò sẹ́ni tó lè gbókú rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. àníkúlápó ah! àníkúlápó òwádìí ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùn tán jẹ̀mọ̀jẹ̀mọ̀ ó da láàmú tí jẹlẹ́bàá ògiri kí ló dé èé ṣe tí kú wá mú ọ lọ ìwọ tó o fi kú sápò ìyẹn ni pé lóòótọ́ ni pé ikú apọdẹ takótakó á pòmùwẹ̀ lódò olódùmarè àtúwọ́ṣe ò wá lọ nílẹ̀ yìí. Hmm. bàbá ṣe tiẹ̀ wá rí ètò dùn mí jùlọ ni pé àwọn agbára tí mo jogún lọ́wọ́ àwọn bàbá mi tí wọ́n ní mọ́ fi sọmọ aráyé lórí tí bá rẹ́ tá jogún gbágbámú kí n tú lẹ̀ bàbá gbogbo ẹ̀ ni mo sa kò sí ètò jẹ́ ń bẹ́ àníkúlákó dìde. kò lè dìde nítorí ó ti dòbìlẹ̀ jẹ́ òkìkí ìwọ náà ṣe ó kù díẹ̀ káàtó nítorí pé agbára tá a gbélé yín lọ́wọ́ olùtọ́nà ló yẹ kẹ́yìn méjèèjì jẹ́ fúnra yín kẹjọ ọmọ tọ́ra yín sọ́nà tó tó àtọ̀nà tó yẹ ni àmọ́ ọ̀rẹ́ rẹ wá fọ̀nà lẹ̀ tó fi wá wọ̀gbẹ́ jìnnà o tọ́ sọ́nà ìwà wára ló fi jọmọ rogun síná báyìí ìfẹ́ owó àfẹ́jù ló fi ránra rẹ̀ sọ́mùrún àrèmọ́bọ̀ ó torí ohun tí yóò jẹ́ ó fi ba ohun tí ó jẹ́jẹ́ ó ráyé ó mà ṣe o gómòyì ǹjẹ́ láti ìgbà tó o ti gbọ́njú mọ̀ mí n ò sì rò pé àṣírí kan kù nídìílé yín àti nídìílé wa pàápàá nílùú wa yìí tó kù tí wọn ò tí ì sọ fún ọ rí. kò sí bàbá. kò sí bá a bá wá rí yìí tí wọn ò tí ì sọ fún ọ yóò jẹ́ ẹyọ kan tó kù tí mo fẹ́ wí fún ọ lónìí ó rí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ Aníkúlápó tí o mọ̀ pé ó ti bọ òòṣà alákítí kò gbọ́dọ̀ déta lọ́ọ́ fẹ́ ọkùnrin míì mọ́ o èèwọ̀ ni níta bá pèlè èèwọ̀ èèwọ̀ ni bó bá dán wò ohun tí ìjẹ́kádìyẹ́ tọ̀ yóò rí o ó rí gbogbo àwọn ìsìnkú tí wọ́n ti wà lẹ́yìn rẹ̀ tí wọ́n ń gbèjà rẹ̀ wọ́n dojú ìjà kọ́ wọ́n sì mọ ọba láṣepọ̀ títí ayérayé ẹ wí fún un bó bá fẹ́ lọ́kọ mi wípé inú ìdílé yín pàápàá jùlọ nínú agboolé yín ni kò ti yan ọkọ mi bí bẹ́ẹ̀ kọ́ gbòòrò ó gbé o. ẹ rí èyí tó tún wá fẹ́ farapẹ́ ìmọ̀ràn lásán leléyìí fún gbogbo yín o ìmọ̀ràn mo fẹ́ gbà yìí Kúmúyì ìwọ òkìkí pẹ̀lú awóyinfá tó ṣe kẹta báyìí ẹ mọ̀ torí ohun tẹ́ ẹ jẹ ẹ mọ̀ fi ba ohun tẹ́ ẹ jẹ jẹ́ o ẹ mọ̀ torí pé ẹ ń lọ sẹ́dẹ̀ ẹ mọ̀ bẹ̀dẹ̀ jẹ́ ẹ mọ̀ torí ayé kẹ́ ẹ gbàgbé ọ̀run gbogbo agbára tá a bá gbélé yín lọ́wọ́ kẹ́ ẹ lè fi ṣeun re nílé ayé ni. Mm gbogbo agbára yìí láti ìrandíran baba ńlá baba wa ló ti bẹ̀rẹ̀ tí wọn ò bá jẹ́ odori baba ńlá baba tó bí baba wọn ò sí lò baba tó bí wa lọ́mọ wọn lò dáadáa wọn ṣayé ló fi dorí tiwa àwa náà sì wá wòye pé bí àgbà bá dé tó gbódé tágbà rẹ bí àgbà rè kẹ́yìn náà kẹ́ ẹ mọ́ ọ mú ẹ sì mọ́ fi ṣe ọmọ aráyé lóore bẹ́yìn náà bá lọ kó tún kù sórí àwọn ọmọ yín miye bí wọ́n ní òòṣà tó bá da àìlé ọmọdé kúrò nídìí rẹ̀ ni ìdí nìyí tá a fi gbélé yín lọ́wọ́ ẹ̀rí bá ní Kúlápó ṣe báyé jẹ́ ó fọ̀run ṣe jẹ́ owó tí ò tó nǹkan ohun ẹ̀ṣọ́ ilé ayé ó wàá fi bà jẹ́ bá a bá gbé agbára lé yín lọ́wọ́ ẹ dákun ẹ mọ̀ torí owó ẹ mọ́ lò nílòkulò mo wí yìí náà o nítorí lè di lọ́la ká lè mọ́ o. o ọjọ́ èkó ló dalẹ̀ sókè èèpẹ̀ ọjọ́ ìjà dalẹ̀ sókè omi ọjọ́ tọmọdé bá múlẹ̀ nírètí o ọjọ́ tó dalẹ̀ ó o. kpụrakpụrakpụ ọkụ sọsọjọ ero sikasikakwona sẹsàrò olótìtá nìkan ló kú sọ sínú pósí dẹ. mẹ́dàlẹ́ o ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ níbàdàlẹ̀ onídàlẹ̀ o mẹ́dàlẹ̀ o. òkùtì. ìgbì dúró. òkùtì. ìgbì olúmọ o ìgbì lọ dúró kùtì kan ó sì kùtì ń bọ̀ wá kú lọ́jọ́ kan má lọ mọ́ a lọ níjọ́ kan kò ní dé alágẹmọ tó ní ìpẹ̀lẹ́ ikú pa gbèrètàsé ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ kiri gbèrètàsé ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ kiri bó pẹ́ bóyá òkú mọ́ máa kú o. ọ̀nà lè jìn kúkọ̀ yìí ń bọ̀ wá rí ikú e ọ̀nà lè jìn kúkọ̀ wá rí ikú e rọra ṣe alágbára sí mẹ́dọ̀ rọra ṣe alágbára ṣe pẹ̀lẹ́ bó pẹ́ bóyá mọ́ máa kú o ọ̀nà lè jìn kúkọ̀ ìbọ̀ wá rí kú e ọ̀nà lè jìn kúkọ̀ ìbọ̀ wá rí kú e. Okuti dìgbì ló dúró. Òkùtì. dìgbì ló dúró. Òkùtì. dìgbì ló dúró. àfi bí olúmọ o. dìgbì ló dúró. Kútì kan ó sì. Kútì ń bọ̀ wá kú lọ́jọ́ kan má lọ mọ́ a lọ níjọ́ kan kò ní dé alágẹmọ tó ní ìpẹ̀lẹ́ ikú pa bèrètàsé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ kiri bèrètàsé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ kiri bó pẹ́ bóyá òkú mọ́ máa kú o ọ̀nà lè jìn púpọ̀ yìí bọ̀ wá rí kú e ọ̀nà lè jìn púpọ̀ yìí bọ̀ wá rí kú e.